الرجيم بسم الله الرحمن الرحيم So alhamdulillah wa salatu wa salam ala rasulil kareem. Nam. أعوذ بالله من كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم أصحابهم على تتبعون ọba ó fẹ́ ṣàlàyé fún wa ní òní nípa ànábì ọlọ́run ọba tí ń ṣe sọ́ọ́lẹ̀ alayhi salatu wassalam ìkan nínú àwọn ànábì ọlọ́run ọba náà ni òun náà àwọn èèyàn tí ọlọ́run ọba rán sí àwọn náà ni àwọn èèyàn tá ń pè ní samud àwọn náà ni àwọn èèyàn tí ọlọ́run ọba rán sí. Si àwọn èèyàn yìí ibi tí wọ́n ń gbé gẹ́gẹ́ bí àwọn àáfàá gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa wọ́n ní wàkánù arọ̀bànù lárúbáwá náà làwọn náà torí pé wọn ò jìnnà sí ilẹ̀ lárúbáwá yẹsùkùnúnà madinatal hijr ìlú tí wọ́n ń gbé ìlú yẹn ni wọ́n ń pè ní madinatul hijr alẹ́tì ìbẹ́yìnà wa dìlìkúrọ̀ wàbíládì sham ó wà láàrin ìlú kan tí wọ́n ń pè ní wádìlìkúrọ̀ àti ìlú sham àárín méjèèjì ni ó wà kódà lórílẹ̀ ayé lónìí ibi táwọn èèyàn yìí ti exist tí wọ́n ti sẹ̀mí ibi tí ò sí èméjì ń bẹ ni pé ààyè yẹn gangan àwọn èèyàn mọ̀ bẹ̀ lónìí nítorí pé òjíṣẹ́ ọlọ́run ọba òun gẹ́gẹ́ fún ara rẹ̀ nígbà tó fẹ́ lọ gbé ogun ti àwọn èèyàn nílẹ̀ sham ó gba ibẹ̀ kọjá ogun àwọn àdáńpé ní gasatu tabuk òun náà ni ogun kan fẹ́ pé ìṣọlọ́run ọba tó jágbẹ̀yìn bàbá ìṣọlọ́run ọba fẹ́ máa lọ sílẹ̀ sham òṣìṣẹ́ ọlọ́run ọba gbabẹ̀ kọjá àwọn tọ́lọ́run ọba parẹ́ ń bẹ́ẹ̀ àìsàn ọlọ́run bá ti pa wọ́n rẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá gba àyè náà kọjá gbogbo bí nǹkan náà ti wà ó sì wà ń bẹ̀ ti sìn ín báyìí òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ fún àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà yìí pé ibi o ààyè tọ́lọ́run ọba ti bínú sí ni a gbọ́dọ̀ pẹ́ ń bẹ̀ a gbọ́dọ̀ ètè kúrò ń bẹ̀ kànga àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba ni ẹ má mú mi ń o kọ́ mọ̀ jẹ́ pé ìbínú tọ́lọ́run ọba ti bínú sí wọn ń jò ní ó lè padà wá ṣẹlẹ̀ sẹ́yìn náà so látara bẹ́ẹ̀ ààyè kan ni tó jẹ́ pé ọlọ́run ọba sì ṣẹ́kù dòní olónìí tó ẹ kó sì gbajúmọ̀ ní orílẹ̀ láti lè jẹ́ pé kó lè bá a máa jẹ́ nǹkan tí àwọn èèyàn ó máa fi ronú nípa ọlọ́run ọba òun náà ni ọlọ́run ọba fi ṣe eléyìí ọlọ́run ọba ń ṣàlàyé fún wa lónìí nípa àwọn èèyàn yìí ká lè bá a dá wọn mọ̀ dáadáa àwọn èèyàn stamud àwọn yàtọ̀ sí àwọn èèyàn tó yẹ kọ́kọ́ kà lọ ní títí wọn yàtọ̀ àwọn èèyàn sọ́ọ̀lìmù tí a kà lọ àwọn tí a ti kà lọ sẹ́yìn aka Ibrahim àwọn yẹn ń sin òòṣà aka Musa àwọn yẹn ti wọn wọ́n jẹ́ tó sọ yí pé fìrìhàwùn ni wọ́n ń sin ẹnìkan làwọn ń dá sí tiwọn. fìlọ́ọ̀ nìkan ni wọ́n ń pè ọba wọn ṣùgbọ́n gbàrà níbi Ibrahim àwọn yẹn wọ́n ń sin igi wọ́n tún ń sinra wọ̀ so ọlọ́run bá ṣàlàyé wọn fún wa ọlọ́run bá ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn náà àti ọmọ abẹ́ àwọn yẹn èèyàn márùn-ún nínú ìlú wọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ kọjá lọ àwọn ni wọ́n gbé ère wọn lẹ̀ tí sọ àwọn tó ṣáájú lọ ní ìsìn àwọn òsìn ọlọ́run ọba wọ́n ń sin nǹkan míì wọ́n ń sin òòṣà ṣùgbọ́n tó di pé wọ́n ti ń sin òòṣà àwọn àwà míì tún bẹ lọ́wọ́ wọn tó jẹ́ ìwà tí wọ́n fi ń balẹ̀ lé ọlọ́run ọba jẹ́ àbílẹ́gbẹ́ ìwà ẹni tó wọ́n ń wà ẹni tó jẹ́ pé kò fẹ́ kúrò lórílẹ̀ ayé wọ́n wò yí pé àwọn fẹ́ mọ wọ́n fẹ́ mọ wọ́n fẹ́ fi àwọn èèyàn pé àwọn ní agbára àwọn lówó lọ́wọ́ àwọn lọ́lá onáni àwọn èèyàn ta kàtà nísìnyí àwọn èèyàn áádùn so wọ́n láìkì ìmọ̀ dáwà wọn ò darapọ̀ máwọn èèyàn so àwọn tó lówó lọ́nu wọn wọn ò darapọ̀ máwọn èèyàn wọ́n fi ìyà jẹ àwọn ènìyàn pẹrẹ gẹ́gẹ́ bí ṣe sí àwọn ìtàn náà ní lórílẹ̀ ayé lónìí wọ́n ò pé àwọn lè máa bẹ gbére lọ pẹ̀lú látàwọn ní pẹ̀tọ́ lọ́wọ́n bá padà wá pa wọ́n rẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ sàlàyé àwọn ilé náà fún wa ọlọ́run ní kadzabat samudul mursalin ọlọ́run ní àwọn èèyàn tá ń pè ní samud tààrán ànábì ọlọ́run ọba tí ń ṣe sọ́ọ́líhù sí wọn gbogbo àwọn òjíṣẹ́ wa pátá yẹnyẹn òní wọ́n pè lónírọ́ torí pé ẹni bá di pé òjíṣẹ́ kan ní onírọ́ gbogbo àwọn òjíṣẹ́ òun náà nírú ẹni bẹ́ẹ̀ ti pè lónírọ́ sọlọ́ máa ń ṣàlàyé pé àwọn èèyàn yìí o iṣẹ́ tá a gbé láwọn òjíṣẹ́ lọ́wọ́ ni pé kí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn pé ẹ tẹ̀lé tọlọ́run ọba so ìtẹ̀lé tọlọ́run ọba wọ́n pè nírọ́ wọ́n ní nǹkan míì làwọn fẹ́ tẹ̀lé tó yàtọ̀ sọ́lọ́run ọlọ́wọ́ ní ìdí kọ́ lálá òun àkúngun sọ́ọ́lẹ́hàn aláàtàtàkùn ọlọ́ba pé sọ́ọ́lì ni ọmọ ìyá wọn nítorí pé bàbá kan náà ló jọ bí gbogbo wọn bàbá tó ṣe gbogbo wọn lẹ̀ náà ni so bàbá yẹn ló ṣe gbogbo wọn lẹ̀ òun náà wá jẹ́ ọ̀kan nínú àwọn fámìlì Samud òun náà belong sínú fámìlì yẹn so ọmọ àyà wọn ni so wọ́n sọ wá pé ọmọ àyà wọn sọ́ọ̀lì náà lára sí wọn so òní wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn ọ̀dọ́gbọ́n sọ fún wọn ni pé aláàtàtàkùn so ó sọ gbólóhùn fún wọn wípé ẹ mọ̀jọ́ nítorí ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bẹ̀rù kẹ́ ẹ má yapa mi o àwọn tí mo fẹ́ máa bá yín sọ yìí ìfẹ́ kẹ́ ẹ sọ pé ẹ̀ní gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ẹni tí ó tẹ̀lé báwọn tó ṣáájú ẹ̀ lọ́nà báwọn náà ti sọ náà nìyẹn. ìní ìlàkùn rasulun àmín torí pé èmi tọ́lọ́wọ́n bá rán sí yìí o rọ̀ṣúlù àmínú ni mí òjíṣẹ́ tó ṣe é fọkàn tán ni mí mi rẹ ṣe ẹni tí ó fẹ́ jíṣẹ́ fún yín tí ó wàá yọ kúrò bẹ́ẹ̀ àbí tí ó fi kún ló fi jẹ́ pé àmọ́ náà ìta abálára àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní. ẹni bọ́dà máa ń fẹ́ tó sọ àníjà sálàmù di òjíṣẹ́ àwọn èèyàn ti ń sọ wípé òjíṣẹ́ yìí o ẹni tó ṣe é fọkàn tán ni wọ́n ti ń pè bẹ́ẹ̀ nínú gbogbo ìgboro mọ́kà torí gbogbo àwọn ànábì ọlọ́wọ́n bá a gbọ́dọ̀ mọ́ rí ìròyìn pé wọ́n ṣe fọkàn tán a gbọ́dọ̀ mọ́ rí lára wọn so wọ́n tún máa ń sáré fáwọn èèyàn wọn pé ntẹ́ ti mọ̀mọ́ mi mo ní wọ́n fẹ́ sọ fún yín pé èmi tọ́lọ́wọ́n bá rán sí o rasulun àmì òjíṣẹ́ kan ni mí tó ṣe yí pé mo ní ẹgbára lé mi ẹ fọkàn tán mi ẹ má wọ̀rí yẹ́n lọ́wọ́ bá ní kí n فاتقوا الله وأطيعون فاتقوا الله ẹ̀yin èèyàn mi ẹ bẹ̀rù ọlọ́run ọba ó ń sọ láwọn èèyàn rẹ̀ yìí pé káwọn èèyàn wọn bẹ̀rù ọlọ́run ọba wà àti òun lẹ́yìn wá gbà náà tẹ́ bá bẹ̀rù ọlọ́run ọba tán ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀ wá jẹ́ ìtí ti ń ṣe òun náà ní kẹ́ máa ṣe ihun tí bá ti ń ṣe òun náà ni kẹ́ ẹ máa ṣe àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àṣàlàyé fún wa náà pé tọ́ á tú àwọn òjíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá ti ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run ìyẹn ti ń tẹ̀lé tọ́lọ́run ọba náà nìyẹn torí pé èèyàn lè rí ọlọ́run àwọn òjíṣẹ́ yẹn náà lè yẹn máa rí so ìtẹ̀lé wọn òun náà lè yẹn fi ń tẹ̀lé títí ọlọ́run ọba náà. wa ma as'alukum alayhi min ó wá ní nǹkan láyé náà ń sọ lèmi náà tó sọ fún yín mi ò tọrọ lọ́dọ̀ yín kẹ́ ẹ fún mi ní ẹ̀san kankan ẹ má fún mi lówó ẹ má ràn mí lọ́wọ́ ẹ má ṣe nǹkan kan ìyí tí mo fẹ́ kẹ́ ẹ gbà lọ́wọ́ mi òun náà ní dáwọ̀ tọ́lọ́mọ ní kí n wá jíṣẹ́ fún yín bí mo ti yìn báyìí ti ń sójú ọ̀nà tọ́lọ́wọ́ báyìí òun mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ yé rẹ̀ kẹ́ ẹ tẹ̀lé ìwọ̀n kankan lọ́dọ̀ yín tó jẹ́ owó àbí tó jẹ́ ẹ̀san ìnà àjùrì torí pé mo mọ̀ yí pé bí màá ti máa gbébèsè ayé mi illa ala rabbil alamin gbogbo ẹ̀san tí màá rí láyé ẹ̀san tí màá rí lálìkẹ́ àmà ẹni tí ó fún mi náà ní kí ni ọba tó ní gbogbo ẹ̀dá pátáyán òun náà lọ pé òun máa fún mi ó lẹ́ni sàdéhùn bẹ́ẹ̀ kó wọ́n máa fún mi náà. àtùtùrọ̀kúnà fi máa àwòrán àmìní. lẹ́yìn wá gbà náà ó wá fẹ́ ṣàlàyé fún wa ìṣesí tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ní òun náà ni wípé àwọn èèyàn yìí ní titi wọn gẹ́gẹ́ bí àwọn àfáàdì ṣàlàyé fún wa ni pé á jẹ àmú oní òjé wọn gbádùn bá a ti ní ọlá bá a ti kówó jọ bá a ti gbégbé sí ayé òun làwọn ń bá kí òun òjé wọn tẹ̀lé ti sọ lọ́wọ́n ọba kẹ́bí ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà a fẹ́ ta ọjà a fẹ́ lọ ra ọjà a fẹ́ ṣe àwọn oríṣiríṣi nǹkan gbèsè ayé wa kèéjé ká tara bẹ́ẹ̀ ká tẹ̀lé tọ́lọ́wọ́n ba a máa gbẹ̀rù jù sílẹ̀ nítorí pé a fẹ́ ní àwọn nǹkan kan náà àwọn ọ̀rọ̀ ilé ayé àlẹ́bí ọlọ́wọ́n ba yìí wá ń bá wọn sọ̀rọ̀ wípé. àtòtòrọ̀kúnlá fi máa ọ̀nà àmì ní. àwọn afáàní ẹ̀ ìtọ́sọ́mọ́ ni pé àtàzùnúnà anakun tuturakuna fi diyarikum aminina watuti amuna fi dhalika au watuti watati amuna fi dhalika wa an la dara lil majazat wípé ṣé ẹ lérò wípé wọ́n máa fi yín fi máa àhúnà gbogbo nǹkan tẹ́ wá níbi bíi bẹ́ẹ̀ tí ń wá owó bẹ́ẹ̀ ti ń wá ọlá bẹ́ẹ̀ ti ń wá dúkìá bí ọlọ́run kan ti fi ilẹ̀ náà ni pé ẹ sáà máa wá dúkìá kiri ẹ̀gbọ́n ọlọ́run bá kàn fi ilẹ̀ lásán pé dọ́lọ́ bá ní kẹ́ ẹ wá ṣe láyé òun náà ní pé kẹ́ ẹ máa wá ń tẹ́ jẹ kẹ́ ẹ máa wá ń tẹ́ mu ní dọ́lọ́ bá ní kẹ́ ẹ wá ọlọ́run bó ni kẹ́ ẹ wá ṣe lẹ́yìn láyé dọ́lọ́ bá ní kẹ́ ẹ wá ṣe láyé ni pé kẹ́ ẹ wá ṣe bàdà ìwọ̀n balẹ̀ yẹn máa ń wá nǹkan téèyàn ó jẹ téèyàn ọlọ́run ọba ló máa ń fà lùbáríkà sí fún yàn fẹ́ téèyàn bá ti sọ pé nǹkan téèyàn fẹ́ jẹ téèyàn fẹ́ mu èèyàn fẹ́ wá aláwàájú ọlọ́run bá gbẹ́ tó máa yà lùbáríkà kú bẹ́ẹ̀ lọ́jọ́ pé ìṣọ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa pé ẹ má máa jẹ́ ní àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ máa wọ inú ọjà so ẹ̀dẹ̀ má máa jẹ́ ní ìgbẹ̀yìn tó pé kí ni ẹ máa kó inú ọjà ẹ máa ń ṣe lélẹ́yìn kò lè rí kankan jáde mú bọ̀ lọ́jà bẹ́ẹ̀ ọba wọnú ọjà gẹ̀ wọ́n ní kéèyàn sàṣìkárù kéèyàn tó wọnú ọjà ni so torí pé kí ni àwọn ibẹ̀ làwọn àjẹnu ibẹ̀ ni wọ́n kó sí tọ́pọ̀ sí tọ́pọ̀ sí jù so nínú ọjà ló fi jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ wọ bẹ̀ wọ́n ní kéèyàn ṣe kéèyàn tún máa ṣe àwọn scam fọlọ́wọ́n bá so torí pé kí ni nítorí pé ààyè tó jẹ́ pé àwọn àjẹnu ibẹ̀ ni wọ́n pọ̀ sí jù so látara bẹ́ẹ̀ ìmọ̀ wá jíjẹ mímu kìí ṣe nǹkan tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ kó gba ẹ̀sìn lọ́wọ́ èèyàn torí pé ẹ̀sìn gangan ni ó wúlò fún yàrá ní kíámọ́ so jíjẹ mímu yìí ọlọ́run ọba ti parí ètò rẹ̀ sórílẹ̀ ayé kéèyàn kàn fi sùúrù wà ní ègbé kọ́ ẹgbẹ́ nìkan lè wà máa wá nígbèsè ayé yẹn ẹlòmíì oníwá nígbèsè ayé ẹ̀ yóò lọ bí iṣẹ́ látàárọ̀ ó dalẹ́ padà yẹn kó tó dé so iṣẹ́ nìkan bá ti jí láàárọ̀ báyìí ó tún ti lọ bí iṣẹ́ alẹ́ ní ó tún tó dé so kò wá ní ráyè sí lọ́wọ́n ọba àgbáyé bá sí lọ́wọ́n lálẹ́ pẹ̀lú olóòjì àtútùrọ̀kùnà ṣé ẹ lérò wípé wọn kàn fi yín sílẹ̀ síbí ni pé ilé yìí nìkan láàmú gbé lọ ilé ayé yìí àwọn nǹkan tẹ̀yìn lé níbí olùkọ́lẹ̀ rò pé wọ́n fi yín lẹ̀ ámì nínà tọ́kàn yóò kà balẹ̀ bẹ́ẹ̀ ọkàn yóò lè balẹ̀ bẹ́ẹ̀ ilé kan bẹ ilé ẹ̀sán ibẹ̀lẹ́ ti gbẹ̀san wájú ọlọ́run ọba ìdẹ́dẹ̀ fi gbẹ̀san onáà níjọ́sìn ọlọ́run ọba kìí ṣe ìmọ̀ wárísìkì lásán tẹ́ ń wá láyé yìí ó lẹ́fi gbẹ̀sán bẹ́ẹ̀ ṣó ń ṣàlàyé lè fún wọn náà. ìdánáàtì wà òyò. ó wá ṣàlàyé nǹkan táwọn èèyàn yẹn ń wá kiri ó ní àtúntúrọ̀ kú náà fi jàǹnà ṣé òpin ọkàn fẹ́ fi yín rẹ̀ pé kẹ́ẹ̀kan máa lọ ní oko kẹ́ ẹ máa lọ tóko yín ṣe kẹ́ ẹ máa afẹ́sẹ̀ oko yín kẹ́ ẹ tún máa tún gbìn padà ṣé nǹkan dẹ́ rògbé ọlọ́run bá fẹ́ sọ pé kẹ́rẹ́ á ṣe láyé lásán tí ń nù ó ṣàlàyé bá ń fún wa wàwùyún àwọn àṣẹlẹ̀ ìrù tọ́lọ́run bá gbélẹ̀ fún yín ṣé nǹkan lẹ́ẹ̀kan ro ni pé kẹ́ẹ̀kan máa mú omi ibẹ̀ kẹ́ ẹ máa bù kẹ́ ẹ máa pọ́n kẹ́ ẹ máa mú kẹ́ ẹ máa fi wẹ́ẹ̀tì oko yín ṣé nǹkan dẹ́ẹ̀kan ọ̀pọ̀ ọlọ́run bá kan gbé yín lẹ̀ lásán fún nìyẹn ọlọ́run nam wazuru in ṣé nǹkan tí ẹ̀yin èèyàn yìí ṣe rò ní wípé ọlọ́run bá kàn ní pé kẹ́ ẹ wá máa plantation kẹ́kàn wá máa plant nǹkan àwọn nǹkan oko ṣé nǹkan ọlọ́run bá kàn ní pé kẹ́ ẹ wá láti wá máa gbin nǹkan kẹ́ ẹ sì máa ká nǹkan náà kẹ́ ẹ máa jẹ pé nǹkan tílé ayé kàn jẹnu kákan wà lé ayé ká ṣòwò tá a bá jèrè ká náwó yẹn ká tún ṣe òwò míì ká tún jèrè táwa bẹ́ẹ̀ ká náwó ṣé nǹkan tẹ̀ wò ni ẹ pé nǹkan ọlọ́run bá ní kẹ́ wá máa ṣe lé ayé nìkan náà nìyẹn ṣé ìrẹ́lẹ̀ gan wọnú náà ọlọ́ọ̀bá ń ṣàlàyé àwọn nǹkan yẹn ọlọ́ọ̀ni wà nákìlì mi. ọlọ́run ní ṣé ìgbàdá ẹ̀ wò ní pé kẹ́ ẹ gbin igi igi làbídùn kẹ́ ẹ gbìn káàkiri ìlú tẹ́ ẹ bá gbin igi làbídùn kẹ́ ẹ wá máa lọ máa kátọ̀lì wúwà àwọn àṣeyọ àwọn igi làbídùn pé wọ́n ní àwọn tó bá jáde àwọn àṣeyọ tó bá jáde ń bẹ̀ àbímù yóò dùn yóò rẹwà tẹ́wọ̀n pé kẹ̀kẹ́ gbígi làbínú káàkiri kó wá jẹ́ pé àwọn èso yẹn ẹ lè máa ká àwọn èso yẹn ẹ lè máa jẹ wọ́n ṣé nǹkan tẹ́ kàn ni pé jọ́lọ́wọ́ kan kẹ́ wá ṣe láyé ni pé ọlọ́run bá da yín lásán kẹ́kàn máa jẹun kẹ́kàn máa mú kí n ti ọlọ́run bá da yín nù. وتنحتون من الجبال بيوتا فارهين lẹ́yìn wá gbà náà àwọn èèyàn yìí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún ṣe náà ni pé lẹ́yìn kí wọ́n máa wá ìjẹ àti mu ẹlẹ́ẹ̀kejì ni pé bó láti kọ́lé so wọ́n gbé ah, àwọn kan àwọn basic things tó wà láyé òun náà ni pé kí n là á jẹ kí n là á mu àti bó láà máa gbé nǹkan tó ń dààmú àwọn èèyàn lórílẹ̀ ayé nìyí àyàn wá wò wípé nǹkan tí ń dààmú àwọn lórílẹ̀ ayé yìí àwọn kan wá wò wípé ah èèyàn gbọ́dọ̀ dààmú ni ó èèyàn gbọ́dọ̀ wàhálà ni ó láti lè máa wá kéèyàn lè bá a rí so àwọn èèyàn wá tara irú àwọn nǹkan báyìí wọ́n wá sí lọ́wọ́ bá àwọn èèyàn gbé ẹ̀sìn ọlọ́run ọba jù sílẹ̀ nítorí a jẹ àmọ́ a kọ́lé a ò pé a nígbèsè ayé tòun náà sóhun wà ní kọ́lé ni sóhun wà ní soríire ni tẹ́gbọ́nà bá dẹ̀ ti parí ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà láwàá láwàá láwàá láwàá láwàá láwàá báwọn fẹ́ kọ́lé ọlọ́run jẹun orí kọ́ so ọlọ́run ọba ní ṣètò gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlòmíì iṣẹ́ tí ó máa ṣe iṣẹ́ kékeré ni ọlọ́run bó dẹ̀ ní kó kọ́lé mẹ́ẹ̀ ẹlòmíì àwọn yóò dẹ̀ ní pé iṣẹ́ tí ń ṣe owó bẹ́ẹ̀ pọ̀ gbogbo ọlọ́run abẹ́ pọ̀ ọlọ́run bò ní jẹ́ ní gbogbo ọlọ́run bò ní jẹ́ orílẹ̀ kọ́ sọlọ́run ọba ní ṣètò gbogbo àwọn yìí àwọn tó bá ti ń wárú àwọn nǹkan báyìí á kọ́lé á jẹ á mu tí òjò wọn ó sin lọ́wọ́n ọba àwọn tí wọ́n jọ nìyí àwọn ọlọ́ni wa tẹ́ni ìtúnà mínà lìjìbáàlì bùyúta fáàrí torí pé nínú ìlú wọn àwọn òkè ló kún bẹ́ẹ̀ ọlọ́ni ẹ wá ń lọ gbé látara òkè bùyúta ọlọ́ni ẹ ń gbé àwọn ilé ẹ mọ ilé látara òkè gbogbo bí wọn ti mọ síbẹ̀ gbogbo bí wọn ti kọ́ síbẹ̀ ó wà ń bẹ̀ dòní olóyún tó bá pa wọn rẹ pẹ̀lú ọlọ́run wa tẹni ìtúwù náà mìíràn jì bá alìbù yóò ta ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí lọ káf àwọn ilé kan àwọn inú inú òkè kìíní tí wọn tí wọn fẹ́ kọ́ ilé wọn á ní láti máa káf ẹ̀ wọn á ní láti máa gbẹ́ wọn á máa gbẹ́ òkúta wọn ń gbẹ́ òkúta ni òní wọn ń sọ ọ́ di ilé so inú ibẹ̀ ni wọ́n ti ń yọ ilé jáde so ẹ wá ń lọ gbẹ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run fàárì hìnà gangan tẹ́ ń sọ tẹ́ ń wò wípé ah tí wọ́n bá débẹ̀ á mọ̀ pé àwọn tó gbẹ́ ilé yìí wọ́n wà stífù wọ́n ní làákàyè wọ́n máa ṣe dáadáa tẹ́yìn gan ò tẹ́ tẹ́ pé ìṣesí ni pé wọ́n pe ah à ń gbẹ́ ilé bí o à ń kọ́ ilé mo jẹ́ pé àwọn èèyàn náà wọ́n á ń gbé oríṣiríṣi ilé ìṣesí wa náà lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí ni pé tẹ́nìkan bá fẹ́ kọ́ ilé kódà yóò yóò pé yóò plan ọkọ̀ dààmú lé lórí náà pé bóòlù ohun ti fẹ́ kọ́ fẹ́ yóò kọ́ máa dààmú lórí plan náà ìgbé bóun ni kílé wọn ti rí náà o mo fẹ́ kó sáà yàtọ̀ so ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ti wá lówó sí ni ẹni tó bá lówó pọ̀ bá fẹ́ kọ́ kékeré yóò fẹ́ kó yàtọ̀ bá fẹ́ ẹ̀rọ bá lówó pọ̀ ẹ kọ́ nílá yóò fẹ́ kó tó fẹ́ kọ́ ìkíwó tó máa wò pé ah eléyìí tó yàtọ̀ yóò wá ìyẹn ni wàá máa lé yí pé òun fẹ́ kọ́ ilé tó yàtọ̀ tí gbogbo ilé táwọn èèyàn ti kọ́ òun ni ó máa dààmú ẹ̀kọ́ wa ní jọ́sìn fọlọ́wọ́n máa èyí tó yẹ kó mójútó gangan tó yẹ kó mú lára rẹ̀ ni pé ìjọsìn wo ni ó tóbi jù tẹ́ kéèyàn máa ṣe kò ní ṣe ọlọ́ni àwọn èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí jọ lọ́lọ́run bá sọ fún wa ọlọ́ni wọ́n ń kọ́ ilé lẹ́tọ́ pé wọ́n ń jọra àwọn gan wò pé ah, àwọn try sílé yìí àwọn gbìyànjú tí wọ́n bá ti kọ́ kan ẹ̀rọ mi ò tó pé èmi ò tó ká fún mi tẹ́ pé ìwọ gbọ́dọ̀ ni pé ilé ti ju lọ bẹ́ẹ̀ làwọn náà sọ bẹ́ẹ̀ náà pé èmi náà tún ṣe mi lọ́pẹ́ à ah, wọ́n náà tún lè gbélé tún ju bẹ́ẹ̀ lọ làwọn náà èmi náà tún ṣe kálukú wọn bẹ́ẹ̀ tí wọ́n ń jagbà náà nìyẹn so tí wọ́n á di pé wọ́n wá fi ń ṣe yẹn láàrin ara wọn ọlọ́run bá ní nǹkan táwọn èèyàn yìí nǹkan tí wọ́n ń ṣe nìyẹn náà. àlẹ́bí ọlọ́ba sọ fún ẹ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe ìkọlọ ọlọ́run ọba torí ẹ̀ ràn yín eléyìí tẹ́ ń ṣe yìí ọlọ́run ọba ò torí ẹ̀ yín ìdààmú ilé ayé lásán lélẹ́yìí tẹ́ padà fi ilé ẹ̀lẹ́ẹ̀ ìtẹ́ẹ̀dì bá wájú ọlọ́run bá náà ni pé kẹ́ ẹ jẹ́ pé kẹ́ ẹ jọ́sìn fọlọ́run ọba ó wá ní fatakulọ à ẹ bẹ̀rù ọlọ́run ọba wa àti ọ̀hún lẹ́yìn wá gbà náà ní tí n bá ti ń ṣe ẹ̀ máa ṣe ó tún rìpíìtì ẹ̀ padà fún wọn tá a bá ti rìpíìtì ọ̀rọ̀ padà báyìí ìtọ́sọ náà ni pé ó ń wọ̀nù wọn dáadáa yìí pé tẹ́ ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ọba o ìyà ni ó gbẹ̀yìn ẹ̀ fún yín náà. wàhálà tó ti ẹ̀ ọ̀hún lè ẹ wá rí i lẹ́yìn wá gbà náà àwọn èèyàn yìí ara nǹkan tó tún wá sọ wọ́n lọ́rùn tó tún tún wá sọ wọ́n nù òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá wọn àwọn ẹni ńláńlá wọn àwọn ń ti wọn àwọn gangan ni wọ́n ń rí táwọn èèyàn náà fi wá ń kọjá àlà tó gbé àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà nú wọn ilé ni wọ́n ń lé oúnjẹ ni wọ́n ń lé bá a ti gbégbèsè ayé ni wọ́n ń lé àwọn náà táwọn lórílẹ̀ nàìjíríà lónìí ihun tí à ń lé nígbèsè ayé wa náà níbi àwọn kan tá a ti rí níwájú tí wọ́n kọ́lé ńláńláńláńláńlá tí wọ́n ń lo mọ́tò ńláńláńláńláńlá òun là ń lé káàkiri ẹ̀ lórí ibi àìmọye mọ́tò ní àgbàlá tí ó lè má gún mi gan láàrin láàrin oṣù oṣù kan yóò kàn kó jọ tí wọ́n ti ní mọ́tò kan tó ti jáde báyìí tí wọ́n lè ròyìn ẹ̀ fún dáadáa báyìí ó ní ohun tó lọ rà wá kó wọ́n tó gbé sínú àgbàlá àwọn yẹn mẹ́tí ń ṣe nìyẹn àwọn yẹn ni àwọn alimusirifu àwọn olùkọjá àlà yóò wá máa wu àwa náà ká dàbí wọn ànábì ọlọ́run bá sọ fún wa pé ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń dìde tẹ́yìn náà sáà ń lé owó tẹ́ ń lé jíjẹ tẹ́ ń lé mímu tẹ́ ń wé pé kẹ́ẹ̀ ga pé ah bí ti ga èmi náà ga bí ti ga èmi náà ga àwọn dábàá ẹ̀sọ́ pé mi náà ti ga wọn ò sí náà wọ́n ń tàgbà sọ òfin ọlọ́run ni ó wá ní wàhálà tuntun ìhun amúrọ̀lì mùsùlùmí ẹ̀yẹ èèyàn mi ẹ má tẹ̀lé amúrọ̀lì mùsùlùmí bí ìṣesí tẹ̀ ń bá lára àwọn olùkọjá àlàyé mọ́tẹ̀lẹ́ ọ̀rọ̀ tẹ̀ ń bá lẹ́nu wọn wọ́n ń ṣèṣe sí wọn tó ń sọ lọ́rọ̀ gbogbo tẹ́ bá ń bá lọ́dọ̀ wọn ẹ má tẹ̀lé o ó ní ẹ̀yin èèyàn mi ẹ má tẹ̀lé gbogbo tẹ́ ń bá lọ́dọ̀ wọn ọlọ́ni kí wọ́n má tẹ̀lé ànábì ọ̀rọ̀ ọba ẹni pé kò sọ fún wa pé kí wọ́n má gbogbo àwọn nǹkan wọ̀nyí tóbi àwọn tó máa ń sìn yàn lọ́nà àwọn téèyàn bá bá ń wájú ipasẹ̀ tí wọ́n bá tọ́ náà làwọn yẹn náà máa ṣe kíni o làwọn yẹn náà máa fẹ́ tọ́ ọlọ́wọ́ bẹ́ẹ̀ sàlàyé ànábì ọlọ́wọ́ bẹ́ẹ̀ sàlàyé àwọn tó jẹ́ àwọn mùsùlùmí náà. الذين يفسدون في الأرض ولا يصلحون ó ní الذين يفسدون في الأرض ولا يصلحون àwọn tẹ́ ń wò yẹn yufsiduna fil ardi ìbàjẹ́ ni wọ́n ń ṣe lórí ilẹ̀ ẹlẹ̀ gbogbo ẹni bá ti ní owó lọ́wọ́ tó o bá ti lè ní mọ́tò oríṣiríṣi tó yẹ kọ́lé oríṣiríṣi owó yẹn ó máa gùn yẹn ni so yóò wò obìnrin wo lòun tó wò lè fẹ́ so ó bẹ̀rẹ̀ sí nánú so yóò wò pé àwọn wo lò ṣé ní àbá ti lówó lọ́tán tó máa ti lówó lọ́wọ́ àdìpọ̀ ní ó máa ṣe náà ni pé yóò máa kọjá àlà ni so kò sí ni ọlọ́ni àwọn èèyàn yìí yìí tí wọ́n náà ni pé yóò sì dùn náà fìlẹ̀ àrùdì wọ́n ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ ẹlẹ̀ wọlé yusuf àwọn èèyàn yóò ṣe dáadáa kankan lórí ilẹ̀ ẹlẹ̀ ọ̀nà wọn ò ṣe ká wọ́n ní dáhùn sọ pé ọlọ́run lè mú ọlọ́run fi mú wàlá yusuf náà wá ni pé dáadáa kankan báyìí wọn ò ṣe lórí ilẹ̀ gbogbo náà ní bọ́lá yẹn ìbàjẹ́ ni bẹ́ẹ̀ làwọn tó wà lórí ayé lónìí wọn ò yára ọ̀gá lórílẹ̀ gbogbo ní wọ́n ti bá láyé ìbàjẹ́ ni tó gbé dẹ́gbẹ́ láwọn ṣe dáadáa kan síbì kan àbúrú náà tún ni so olóbi jẹ́ pé àwọn èèyàn yìí ọlọ́run bá ń ṣàlàyé fún wa ìṣesí àwọn tó ti ṣáájú lọ títẹ̀ tó ń bẹ lára títí wa náà kálíbà yí padà kálíbà mọ́ta torí ẹ̀ wá ilé ayé so ànábì sọ́ọ́lì ó ṣàlàyé fáwọn èèyàn rẹ̀ pé ẹ má tẹ̀lé àwọn tẹ́ ẹ̀ rí yẹn gbogbo tí wọ́n ń ṣe lórílẹ̀ yóò sì dúró náà pẹ̀lú abdi tẹ́yìn bá di tẹ́yìn bá wo olówó kan lókè jọ tó bá mú yàn tó bá mú ọmọ ra tó bá yọ pé òun fẹ́ràn rẹ tó bá mọ̀ ọ́ mọ̀ pé ìbàjẹ́ pọ́nbélé oníṣẹ́ lórí ilẹ̀ lẹ̀ tó bá fẹ́ fi nǹkan hàn ọ́ mọ̀ pé ah, ìbàjẹ́ lélẹ́ ń ṣe lórí ilẹ̀ lẹ̀ so bí kò ṣe bọ́ bí kò ṣe aburú bí kò ṣe bá fi lè mú tọ́lọ́ kan bá fi lè mẹ́nìkan lẹ́yìn tí ń fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ ẹ̀dọ̀ gbogbo ohun tí ah àti àwọn èèyàn ń tẹ̀ nǹkan burúkú rà ẹ̀ so àwọn mùsùlùmí fún ni wọn ìyẹn wá pé kọ́lọ́run pé kó wọn dàbí wọn so ó bẹ̀rẹ̀ lọ́wọ́ pé kọ́lọ́mù bó fún ọ lásìkò ó dẹ̀ ṣiṣẹ́ rẹ níwọ̀n bá bọ́bá àti lágbára mọ́ so bóyá ànábì ọlọ́run bá ibi tí ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ nìyí náà. kọlu ìnàmá àtàmínà mùsàárì. ọlọ́ ní àwọn èèyàn rẹ̀ instead kí wọ́n gbà kí wọ́n tẹ̀lé nǹkan tí ànábì ọlọ́run ọba yìí ti ń sọ fún wọn so wọ́n kàn ní pé ìwà ànábí ọlọ́run ìnáma antaminal musahari àwọn àpóntẹ́psìrì ní ìtumọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni wípé sórí ìwọ yìí wọ́n ní aláwọ̀kọ́ ni pé ọjẹ́ kan náà ló ṣe wípé ó fẹ́ máa fi iná ọ̀rọ̀ ó kà wípé ó mọ̀ọ́rọ̀ sọ ọ̀rọ̀ tó wá máa sọ yẹn ó fẹ́ máa pa wá ń tẹ́pẹ̀ lọ́rọ̀ lásán ni so àkànrí ọ pé ó fẹ́ máa pa wá ń tẹ́pẹ̀ lọ́rọ̀ ni gbogbo náà sọ yẹn ò wúlò kankan ogun bẹ́ẹ̀ sọ pé ọmọ ọ̀rọ̀ sọ lásán ni so ogun náà sọ bá nàbí ọlọ́wọ́n báyìí níyì wọ́n ní ẹ̀bá tó jẹ́ musaharin ẹni tó bá tún ti yójú gbà mí wọ́n máa ń pè ní musaharin wọ́n ní wọ́n ní pé ìnáma antaminal musaharin pé ìwọ ìkànnì ẹnu àwọn ọlọ́ẹ̀kọ́ ti yójú so ìgbà tó wá yójú ni òjò ọmọ tó ń sọ mọ́ so ìsọkúsọ òun ló jẹ́ nǹkan tó ṣe pé òun sọ so ẹlẹ́gẹ̀rẹ́ aláwọ̀ afọ́ ní tẹ̀síìrì túmọ̀ rẹ̀ náà ní pé nínú lúgà àwọn kan tó ń pè ní bàjírà wọ́n ní a máa pe àwọn àlùmùsàárì ní ẹ̀dá wípé ìwọ ìyọ̀kánú àwọn ẹ̀dá ni ọ́ ìwọ náà èèyàn ni ọ́ so ìwọ gan náà ọgbọ́n ọmọ wa ọmọ àtú ọtí lẹ́nu ọgbọ́n mọ̀ yìí pé èèyàn kéèyàn wà kíní ìní ọjọ́ pé àyàn tán wà lórílẹ̀ ayé tí wọ́n yìí pé à tá a bá fún náà máwọn èèyàn tán jẹ́ ní ọlọ́run nígbà báyà àwọn náà ó sọ̀rọ̀ ẹ̀dá àwọn ojú ọlẹ́lẹ̀ àwọn náà sọ pé ẹjẹ́ àná ọmọ wa owó yìí ìyá tí ń jẹ wáyé kò dáa tó lọ́jọ́ pé àwọn tán já àwọn ẹni ọlọ́run lónìí náà so àwọn náà ti wọ pé àjọ máa wá owó yìí ni so àkàrà máa dọ́gbọ́n sẹ̀sì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni so kọ́nà bá kí ó sàrẹ̀ nìkọ̀ọ̀kan wa so ìdá àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn sọ́ọ́lì tí wọ́n sọ fún nìyí náà. máa ta ilá bàṣàrún mìsìlónà. wọ́n ní máa ta ilá bàṣàrún mìsìlónà wọ́n ní yìí ò jẹ́ gangan ju pé abara bíi wa náà nìwọ náà. so ẹni wá ní jọ́mi ènìyàn ojú láwọn kan tó máa pẹ́ tiẹ̀ so abara bíi wa ní abara bá kankan náà jọ ni wọn àbíkọ́ sọ pé abara bíi wa lọ jẹ́ tí wọ́n bá bẹ́ẹ̀ rànà bí ọlọ́wọ́ bá sí wa kó bẹ́ẹ̀ kan rẹ́ lómi kó rẹ́ tí èsè yàn kó rẹ́ bíi màláìkà wa abara bíi wa nìwọ náà jẹ́ so àbá bí ti ń ṣe wá náà ni ó mọ̀ ṣe wọ́n náà so ànídìí ẹlòmí tó pé yóò tún ṣe jù wá lọ so eléyìí nǹkan náà sọ fún ànábì ọlọ́wọ́ báyìí náà. fáti bíi àyà tí nìyẹn wọ́n ní kúrò ní pé àwọn àgbà ọ̀gbọ́ lánàá bí ọlọ́run wọ́n ní fáti bí ààyà wọ́n lára fẹ́ kó o mú sáìn wá ámì látọ̀dọ̀ ọlọ́run ọba tí ó ṣàlàyé fún ọ wípé ìwọ yóò ànábì ọlọ́run ọba ní àwọn olóògbà fún ọ láéláé nǹkan ń tẹ́mínà sọ̀dìkì tó bá jẹ́ kanú àwọn tó jẹ́ pé ó jẹ́ ẹni tí ń sọ òdodo wọ́n wá sọ fún ànábì ọlọ́run ọba pé àwọn fẹ́ kí ànábì ọlọ́wọ́ bá kó mú àmì wá wọ́n ní ànábì sọ́ọ̀lì wá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé àmì wo lẹ́fẹ́ kí n mú wá wọ́n ní tá a fẹ́ náà ni pé sórí àpáta kan tó wà nílùú àwọn àwọn adọ́wọ́ sá àpáta kan lọ́ọ̀kan ìgbésí orí àpáta táwọn wó lọ́ọ̀kan yìí àwọn fẹ́ kí ràkúnmí ó jáde láti inú ẹ̀ tí ràkúnmí yẹn bá ti ń jáde ràkúnmí tí ó máa jáde ràkúnmí oṣù mẹ́wàá ni ràkúnmí fi máa lóyún ó yẹ pé ràkúnmí yẹn ó ti lóyún oṣù mẹ́wàá rẹ̀ pé so kó kàn bímọ tó bá ti ń jáde báyìí kó gbé e kó gbé oyún oṣù mẹ́wàá jáde kó sì máa bí ọmọ lẹ́ẹ̀kan pẹ̀lú àárín ràkúnmí á sì rọ ọmọ rẹ̀ ṣùgbọ́n ojú wa la fẹ́ kí ojú wa la fẹ́ kí ràkúnmí yẹn ó ti bímọ so wọ́n gbà pé wọ́n fẹ́ kó jẹ́ wípé ojú àwọn òun ni ràkúnmí yẹn ó ti bímọ kó ọkùnrin ó jáde láti inú àpáta báyìí káwọn ò rí i lẹ́yìn wá gbàdúrà bá jáde tán káwọn ò rí pé ràkúnmí yìí ó olóyún ni náà kọ́ tó ń àṣọrọ̀ kó jẹ́ pé ràkúnmí tó yẹ pé ó ti jẹ́ ràkúnmí tó yẹ pé ó ti lóyún aláwọ̀kọ́ nìyẹn ó wà lóyún pé ó ti lóyún oṣù mẹ́wàá yóò kàn bímọ lójú àwọn lẹ́ẹ̀kan àwọn làwọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn nídìí ràkúnmí àtọmọ rẹ̀ so ànábì ọlọ́run ọba yìí wò yí pé torí pé àwọn ànábì ọlọ́run ọba wọn ò lágbára kankan wọn ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ́run ni so ó láti ẹsẹ̀ bẹ ọlọ́run ọba ni pé ìwọ ọlọ́run àwọn èèyàn yìí láwọn ò ní í gbá o àyàfi táwọn bá tó rí àmì rẹ o so nǹkan lára àwọn níìdì nìyẹn ọ̀dà ọlọ́ba tó lọ́ba bẹ́ẹ̀ ti ọlọ́ba ti mọ́ sáré fáwọn èèyàn yìí pé tẹ́ ẹ bá lẹ́ níìdì àmì ọlọ́run tọ́lọ́wọ́ abilé fi àmì hàn yín tẹ́ ẹ̀ bá tún ti wá gbà lẹ́yìn ìgbà ọlọ́ba fàmì hàn yín kò sí ìyọdún kulẹ̀ yẹn ọlọ́run pààyàn rẹ̀ ni tọ́lọ́wọ́ abilé fi àmì hàn yín pé ẹni dì pé àmì pé òjíṣẹ́ ni ó wà fi hàn yín tán ẹ̀ wá gbà kò sí ni ìparẹ́ ló kù so ànábẹ́ ọlọ́ba wa bẹ lọ́hùn gẹ́gẹ́ bí àwọn àfa àti ṣàlàyé ọlọ́ba wa ní kí ràkúnmí náà ọlọ́ba ní kí ó jáde tó ọlọ́run bá yọ ràkúnmí jáde fún wọn ìgbà tó wá yọ jáde fún wọn tán àwọn náà ni wọ́n béèrè ràkúnmí ọlọ́ba wa ní ṣe ràkúnmí tẹ́ wá rí i o ní tí ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ nípa ràkúnmí ní àtẹ̀yìn ọlọ́wà ní kọ́ọ̀lù. kọ́ọ̀lá àdìyí náà kọ̀tún láà ṣírí bùn ولكم شريب يوم معلوم ràkúnmí tẹ́ ń wòye ọlọ́ni àádìínà kọ ọlọ́ni ràkúnmí tẹ́ ń wòyí ọlọ́ba ti kó ọmọ rẹ̀ náà mọ ràkúnmí tẹ́ ń wòyí là á ẹ̀ fún ní ọjọ́ kan tí ó fi máa mu omi wọ́n ti níbi dáńtí ń pọnmi nínú ìlú wọn tọ́lọ́wọ́n bá ṣe fún wọn omi tí wọ́n ń pọn nínú ìlú wọn yẹn tọ́lọ́wọ́n bá ṣe fún wọn ọlọ́wọ́n bá ní ràkúnmí yìí yóò máa jẹ́ nǹkan tó ṣe yí pé yóò máa mu omi ní odidi ọjọ́ kan kò sẹ́nìkan tí ó lọ mu mi níjọ náà wọ́n lè sọ pé ràkúnmí tó bá lọ mu omi ní ọjọ́ tó bá lọ mu mi báyìí gbogbo omi yẹn pátá yẹnyẹn òun náà ni ó mu tán kí wọ́n lè bá a máa mọ̀ pé àmì àtọ̀dọ̀ ọlọ́run bá yìí wàlàkú ṣìrìbù yá omi máa lù ẹ̀yin náà wàá máa ní ọjọ́ kan dẹ́yìn náà fi máa mu omi ọjọ́ yẹn ó jẹ́ pé a ti mọ̀ pé ọjọ́ títí yín nìyí o ọjọ́ ti ràkúnmí nìyí gbogbo aráàlú bá dẹ̀ lọ pọn omi ní ọjọ́ náà máa ń pọn mi omi ẹgan ò ní tẹ́ kò ní mọ̀ pé ń pọn mi ṣùgbọ́n ràkúnmí ọlọ́run ni kò mú gbogbo omi tá a tọmọ rẹ̀ so ìmọ̀ ìjọ tí ràkúnmí bá mu omi ràkúnmí tún ni wọ́n tún máa ń ní àǹfààní lára ràkúnmí yẹn pé wàrà tó lọ́wọ́ bá ní kó tún máa jáde látara ràkúnmí yẹn fún wọn tí wọ́n tún mu kì í ṣe wàrà tó tún dùn ni ní wàrà tó dáa ni ṣùgbọ́n àwọn èèyàn wá wòye pé ọlọ́run tó wá sọ fún wa pé ọlọ́run tó sọ síwájú náà. wàlá tamassu àbísú. ọlọ́ni wàlá tamassu àbísú ọlọ́ni ṣùgbọ́n ràkúnmí yóò ọlọ́ni ẹ gbọ́dọ̀ fi èyíkéyìí àìdá kankan kan ọlọ́ni ẹ gbọ́dọ̀ fi àìdá kan àìdá ẹni pé ẹ gbọ́dọ̀ mú òkúta kàkí náà bá rí ajá ń gbà mí tí ó sì yọ lẹ lókúta tó kó mẹ ẹ gbọ́dọ̀ ná ẹ gbọ́dọ̀ lẹ ní nǹkan ẹ gbọ́dọ̀ pa gbogbo ohun tí bá ti ń jẹ àìdá aláyé ẹ gbọ́dọ̀ fi ṣe wọn Ọlọ́run bá ṣàlàyé fún ẹ pé ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé àmì Ọlọ́run ọba ni ẹ gbọ́dọ̀ máa pọ́nlé ni ẹ gbọ́dọ̀ máa yẹ́ sí ni àmì ọlọ́ni torí pé fàyà fàyà kúzakùn àdáàbù yawmin àríyàn tó kí tẹ́ bá lọ fi àìdá kan ní tí ó padà wá jẹ́ sábàbí tí ó padà ṣẹlẹ̀ ní pé ìyá ọjọ́ kan tó tóbi ìyẹn ọjọ́ bíi dàdìkì àmọ̀kọ́ lélẹ́yìn o ọjọ́ kan tó tóbi ìyẹn ni pé ọjọ́ tẹ́ jẹ ìyà ìwọ̀yẹ́ lọ́wọ́ bá máa pa wọ́n rẹ́ nìyẹn ọjọ́ lọ́wọ́ bá máa pa yín rẹ́ yóò wá di nǹkan tó pé yóò ṣẹlẹ̀ sí yín tẹ́wá ní kẹ́ fàyídà kan ọlọ́ba wọ́ọ̀nù wọn pé ìtìrà kún yóò máa ṣe yìí ọlọ́ba ṣàlàyé fún wọn ìǹtẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe fúnra kún mi ò nìyí tẹ́ ẹ bá fi lè ṣe lé ìfúnra kún mi yìí o ọlọ́run bá sọ pé àwọn èèyàn yìí nǹkan tó kù ni pé kí ni o ìyà ni ó kù tí wọ́n jẹ ṣùgbọ́n àwọn èèyàn nínú ìlú náà àwọn èèyàn kan nínú ìlú náà àwọn ni wọ́n kóra wọn jọ àwọn ni wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ so àwọn ni wọ́n lọ sọ pé àràkún méje o àwọn rí i pé kírakùnmí ó máa mú mi lọ́jọ́ kan káwọn máa mú mi lọ́jọ́ kan ìwọ̀sí nínú ẹran kó sì á máa mú mi lọ́jọ́ kan dáhùn náà á máa mú mi lọ́jọ́ kan so irú ẹranko yóò yẹ kí àwọn ó pa á àti pé wàhálà tẹ rògbé fún yín tó ń dùn yẹn ìkóró dùn kéde wàrà gidi so wọ́n ní láti sọ fáwọn èèyàn pé wọ́n fẹnu tẹ́ńbẹ́lú gbogbo àwọn nǹkan wọ̀nyí fún àwọn èèyàn so àwọn èèyàn látara bẹ́ẹ̀ wọ́n láwọn èèyàn àwọn mẹ́sàn-án ni wọ́n ọlọ́run bá kọ́ dá àwọn èèyàn parẹ́ lọ́tọ̀ ni so àwọn èèyàn yìí wọ́n wá jẹ́ tó ṣe yí pé wọ́n jẹ́ tó wá plan yí pé àwọn fẹ́ para kùn mí ó dẹ̀ pé ẹnìkan wá ní pé ta ni ó para mí yẹn so ẹnìkan ni wọ́n ń pè ní Kudaru so wọ́n gbà pé òun gẹ́gẹ́ ló para fún mí yẹn so wọ́n gbà pé òun gẹ́gẹ́ òun ló jẹ́ ẹni tó jẹ́ pé ó para fún mí yẹn kódà wọ́n lẹ́nìkan bẹ nínú wọn tí wọ́n ń pè ní Mr. A so wípé òun lòun ló lé ràkúnmí tó lé sí débi tí kò ti ní lè ráyè sálọ mọ́ so kù dárù lọ́wọ́ apá síbẹ̀ so àwọn apá àṣàlàyé eléyìí ṣùgbọ́n gbogbo wọn náà jọ plan gbogbo wọn náà jọ ṣe meeting wípé àwọn fẹ́ para kùn lóòótọ́ tó pa nìyẹn ló fi jẹ́ pé téèyàn bá pààyàn nínú Islam tó bá pààyàn nínú Islam ló wá ní pé àwọn èèyàn kan ló ń ràn pé kí wọ́n lọ pààyàn àtẹ̀tó pààyàn o àtàwọn tó ràn wọn náà jọ jẹ̀bi pé kí wọ́n pa wọ́n so gbogbo wọn náà jọ para pọ̀ láì jẹ́ pé wọ́n para kùn yẹn tẹ́lẹ̀ lọ́wọ́ fún agbọ̀n rẹ pọ̀ ọlọ́run nípa akọrù a. ọlọ́run nípa akọrù a ọlọ́run ni wọ́n parakùnmí náà lápapọ̀ gbogbo wọn ni wọ́n parakùn bó dẹ̀ gbé kù dàrú ló pa ṣùgbọ́n láwọn bá sàbí tiẹ̀ sí pé gbogbo wọn ni wọ́n pa á tó gbogbo wọn ẹjọ́ wà nílé ìmọ̀ràn tí wọ́n náà fẹ́ parakùnmí òun kàn jẹ́ pé òun sọ pé ẹ sáà pílẹ̀ fún òun òun ni òun máa pa á so lẹ́yìn ìgbà tí wọ́n ní nǹkan tó fi gbá náà ni pé ọ̀fà náà ni ó ta mọ́ níbi ẹsẹ̀ ètò jẹ́ pé lẹ́yìn ìgbà tó ṣe lé ìtàn ó wá tó wá bẹ̀rẹ̀ sí fi àwọn pọ́ńkó lù mọ́lẹ̀ títí tó fi di wá di pé ó pa ràkúnmí náà náà. ọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ wá pa ràkúnmí tán ọlọ́run bá wá ní kí ànábì sọ́ọ́lẹ́hùn kó sàlàyé fún wọn wípé ràkúnmí tẹ́ pa yìí ó ọlọ́run bá fún yín ní three days ó lé gbogbo ọlọ́run fún gbogbo yín rẹ so three days ọlọ́run bá lóun fún wọn kọ́kàn sọ fún wọn pé three days lókùn ọlọ́run bá lóun fi pa yín rẹ ìgbà náà fàásùbà ó ná dì mí wọ́n wá ń regret pé ah táwọn oníkàwọn para kún mí wọ́n regret pé ah wọ́n ń sábà mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó bá ti sọ àmì kalẹ̀ tó làwọn bá mi sọ pé wáyì tí àbá ń mọ wọn ò ṣàǹfààní aṣàlàyé fún wa náà wípé ọmọ ènìyàn tó bá ti lè rí ikú báyìí tó bá pe láyé láyé láńlá ọlọ́run bò ní gbà fún kẹ́bí fìràwùn ọlọ́run bò ní gbà láyé láńlá lọ́wọ́ ẹ̀ tọ́mọ èèyàn bá rí ikú kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́ ọlọ́run bò ní gbà túbà lọ́wọ́ ẹ̀ mọ́ sọ àwọn èèyàn yìí wọn ò ṣàbámọ̀ àwọn àfáà àbámọ̀ yẹn kò yẹ ká gbà lọ́wọ́ wọn àbámọ̀ tí wọ́n ń ṣe àbámọ̀ wípé wọ́n rí ìyà ni tí wọn bá rí yà àwọn oníṣẹ́ bí àbámọ̀ bá yẹn ọ̀bọ̀n ti sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ̀fín lẹ̀lẹ̀ yóò tún padà lọ sí bẹ́ẹ̀ kó má bàa jẹ ìyà àti ẹgbà tẹ gbé sókè yẹn ló fi sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kébé kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n ní àwọn apá àbámọ̀ yẹn ìtọ́lọ́wọ́n bò fi gbà lọ́wọ́ wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé lọ́wọ́ bò fi gbà àbámọ̀ yẹn lọ́wọ́ wọn ni pé nígbà tí àbámọ̀ ò ṣàǹfààní mọ́ òun ni wọ́n ń ṣàbámọ̀ tọ́lọ́ lórí pé àwọn èèyàn kan náà tó bá di jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà wọ́n máa sàbámà ike ah ìwọ ọlọ́run mo bà sílẹ̀ àwọn padà wá sílẹ̀ ayé a ṣe dáadáa a mọ̀ ní ẹni bá wọn sọ mí nù ní ìmọ̀ ní wọn àwọn oníwọ̀n jẹ́ wọn jẹ́ ń kírun ní wọn jẹ́ ń ṣe kíní kan ní yóò àwọn sàbámọ̀ bẹ̀tẹ̀ àbámọ̀ ẹjọ́ ló ṣe kíní oko sanfani mọ́ ẹlọ́run bá ràn lọ́wọ́ òun náà ni pé yóò sàbámọ̀ nígbà tí àbámọ̀ máa ń sàǹfààní yóò ètò ronú pìwàdà yóò àwọn ẹjẹ́ dẹ́ pé yóò máa tẹ̀lé títí ọlọ́run bá ọlọ́run ní fa asba òun náà dì mí. olóní àwọn èèyàn yìí wọ́n di ẹni tó ṣàbámọ̀ ṣùgbọ́n àbámọ̀ yẹn ò wúlò mọ́ náà. ọlọ́run nípa àkọjá ohun um alàzàbà kí lọ́lọ́ bá wá ní kí ó ṣẹlẹ̀ sí wọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó pé wọn ní ọjọ́ alákọ̀ọ́kọ́ ó di ní kan tó yọ lára wọn so gbogbo náà ti di pé wọ́n ti ráyìn pé kọ́lọ̀ tí wọ́n ní lára wọn yẹn olóògùn wọn mọ̀ pé ah ìparẹ́ ti dé so wọ́n lè pé àwọn àwọn ti yàtọ̀ sí àwọ̀ tó wà ń bẹ̀ bí kí wọ́n blue bí kí wọ́n kọ́ lẹ́lẹ́kejì bí kí wọ́n yellow wọ́n ti wá pé ah ibi tí ibi ìparẹ́ ni ọ̀rọ̀ àwọn ń bọ̀ so wọ́n ní ibi ìparẹ́ òun náà ní kí ni ọ̀rọ̀ wọn padà wá já sí bóyá ọlọ́ba ti wá pa wọ́n rẹ́ ọlọ́ba ní kí jìbìrì lò wá jìbìrì ọlọ́ba ní kókó wá jágbe mọ́ wọn lọ́dọ̀ ọlọ́run ni wọ́n á máa sá múdù fa òun lè kú bi tọ́ọ̀gì yà jìbìrì ọlọ́run ni kò wá láti sánmà jìbìrì nìkan ọlọ́run ni kò wá igbe àwọn màláìka ọlọ́run bá fi pa wọn rẹ́ ọlọ́run ni kò jẹ́ agbèmọ̀ wọn lẹ́ẹ̀kan náà kílẹ̀ wọn sì mì gbogbo wọn sì dúró sójú kan náà wọn sì gan mọ́bẹ̀ ọlọ́run ni wọ́n kàn wọ́n abẹ́ ni gidi bẹ́ẹ̀ ni bí kálukú wọn ti kú gbogbo ibẹ̀ náà ni ìdíkàlùkù wọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹni tó jókòó orí jókòó ló kú sí ẹni tó nàró orí nàró ló kú sí ẹni tó sùn orí sùn sùn ló kú sí gbogbo oníkàlùkù wọn ń ṣe ibi tí wọ́n wà yẹn náà lọ́lọ́wọ́ bá ní kí wọ́n parí sí kí màláìka ọlọ́wọ́ bá kó kàn jàgbé mọ́ wọn. ó jẹ́ pé àwọn àìmọye tí ọlọ́wọ́ bá lè fi pa ilẹ̀ ẹlẹ́yìí irun tọ́lọ́wọ́ bọ̀ àwọn ẹgbẹ́ lọ́nà bàbá ní kí wọ́n sọ̀kalẹ̀ pé kí wọ́n wá fìyà jẹ gbogbo wa dọ́wà lẹ́lẹ́yìn kò tó nǹkan kan lọ́dọ̀ wọn ariwo lásán náà ní ọ̀pá márùn eléyìí lásán ọlọ́dẹ pa àwọn rẹ pẹ̀lú ẹ̀ sọlọ́ bí jẹ́ pé kálíbà àmọ́ mọ́ títóbi ọlọ́run ọba sọ ọlọ́run ọba ní àwa fìyà jẹ wọn ọlọ́nífà akọ́jà umulẹ̀ àdá ìyà tá a ti sọ pé yóò jẹ wọn ọlọ́run ọba ní àwa fi ìyà yẹn a fi gbá wọn mú àfìyà jẹ wọ́n fi yálíkàlà àáyá ọlọ́run ní tún sọ fún wa yìí ká lè bá a ọba fi ń sọ fún wa. ọlọ́run wa máa ń kánà aksaru mu'mini ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bá ń bá sọ̀rọ̀ yìí ọlọ́run ní ní àgbẹ̀ àwọn tó ti ṣáájú lọ ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ yìí ọ̀gọ́lọ́gọ́ wọn ò dí mùmíní wọn ò padà jẹ́ mùmíní pẹ̀lú nǹkan tá à ń sọ̀rọ̀ ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ yìí di mùsùlùmí ọlọ́run wáyé náà rọ̀bákà. ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ọba rẹ làwùwal aziz sáà ọlọ́run ọba rẹ ọba tó yẹ lọ́run fẹ́mi àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n ń dààmú ànábì dáná bí wọ́n ń banú jẹ́ ọlọ́run sọ pé kèé pé òun fẹ́ fìyà jẹ wọ́n òun ọlọ́run ọba lágbára ti fìyà jẹ wọn ọlọ́ba wa mẹ́ṣẹ́ àwọn tó ń ti fìyà jẹ látẹ̀yìn wa ọlọ́ba ń sára ìfúnṣẹ́ ọlọ́run àpò òun lágbára ti fìyà jẹ bẹ́ẹ̀ tùrọ̀ ìmù lòun ọlọ́run ọba aláàánú lòun ọlọ́run òun kàn sáànù wọn ni òun ti fẹ́ fìyà jẹ wọn tí àwọn bá dojú ẹ̀ tán tó bá dojú ẹ̀ tán kò sí ìrànlọ́dọ́ fẹ́ gbà wọn lẹ̀ so wọ́n padà jẹ́ tó ṣe wípé ọlọ́run bó parẹ́ ni so wọn ò lè bọ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́ba ń sàlàyé ilé ìkálíbà máa máa títóbi ọlọ́run ọba náà كذبت قوم لوط للمرسلين sọlá ọba ó bọ́ sí ànábì ọlọ́mọba ẹlẹ́ẹ̀kẹfà láti lè tún ṣàlàyé ànábì ọlọ́mọba yìí fún wa bẹ̀rẹ̀ pé ìwọ̀nba díẹ̀ náà ni a lè kà ń bẹ̀ ní òní a máa bá lọ ní ọ̀la ó ní lùtìn lùtìn al ànábì ọlọ́run ọba lútù alayhi salatu wassalam ìkan nínú àwọn ànábì ọlọ́run ọba ni àwọn tá a kà lọ nísìnyí àwọn tí wọ́n jẹ́ samud tọ́lọ́run ọba rán ànábì ọlọ́run ọba sọ́ọ́lìwù sí ó wá síwájú ànábì Ibrahim lẹ́yìn rẹ̀ ni ànábì Ibrahim wá bàbá Ibrahim wá wá yìí lútù jẹ́ ẹnìkan ló ṣe wípé ẹni tí ó jẹ́ bíi tọ́kí bàbá Ibrahim bàbá Ibrahim ẹni tó bíi ó tún wá bí ẹlòmíì náà ẹlòmíì tó tún wá bí yẹn òun ló wá bí Lútù so tó yẹ kí bàbá Lútù àti bàbá Ibrahim wọ́n jẹ́ ọmọ bàbá kankan náà so Lutu yìí òun ló tẹ̀lé ànábì Ọlọ́run tí a mọ̀ sí Ibrahim alayhi salatu wa salam látara pé Ibrahim wa ti ń jẹ́ṣẹ́ lọ ọlọ́run bá ti ní kí Ibrahim náà kó jẹ́ ẹni tó ṣe wípé àwọn èèyàn ti ń gbà fún gbàdó kúrò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tó wá sí Ṣáàmù àwọn èèyàn ti ń gbà fún so ó wá ní pé kí Lúùtù náà ọlọ́run bá wa sọ Lúùtù náà di ànábí ọlọ́run ọba kó jẹ́ ẹni tó ṣe wípé yóò lọ bá àwọn èèyàn kan tí wọ́n ń pè ní Sadum àwọn èèyàn kan tí wọ́n ń pè ní Sadum òun náà ni ọlọ́run ọba rán ẹ ànábì lúùtù sí alayhi salatu wassalam láti jẹ́ pé kí ó lọ bá wọn láti lọ jẹ́ ìlú kan tó ń pè ní ìlú Sadum so ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba rán sí láti jẹ́ pé kí ó lọ jẹ́ iṣẹ́ fún wọn àwọn èèyàn yìí òun kàn wá bá wọn bẹ̀ ni kìí ṣe aráàlú yẹn ó wá bá wọn bẹ̀ ni ọlọ́run ọba rán síbẹ̀ ibi kọ́ lọ jẹ́ iṣẹ́ fún wọn so ọlọ́run bá sọ pé kadhabati qawmu Lutin al-mursalin àwọn èèyàn tí lùtù lọ bá tó fẹ́ jẹ́ iṣẹ́ fún àwọn náà láwọn ò gba iṣẹ́ lọ́wọ́ lùtù wọn ò gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ so gbogbo àwọn tó ń jẹ́ gbogbo iṣẹ́ tí ó gbé wá iṣẹ́ táwọn òṣìṣẹ́ ọlọ́ba náà ti gbé wá tó lọ gbé bá àwọn yẹn náà àwọn yẹn náà wọ́n kọ iṣẹ́ yẹn wọ́n láwọn ò gbà so wọ́n kọ iṣẹ́ yẹn lé lùtù náà láyà náà. قال لهم أخوهم لوط ألا تتقون báwọn ànábì ọlọ́run bá ló ṣáájú lọ yòókù náà ti máa ń ni lútù náà ṣe nígbà tó sọ fún wa ọmọ ìyá wọn wọn ní kí eléyìí kì í sọ ọmọ ìyá wọn nínú fámìlì ọmọ ìyá pín sọ́nà mẹ́ta ti fámìlì ń bẹ tẹ̀sìn ń bẹ tàládùúgbò ń bẹ ọmọ ìyá wọn tí wọ́n jọ jẹ́ aládùúgbò tó jẹ́ lútù òun náà ni sọ fún wa pé Allah tàtàkùn ṣẹ́ẹ̀ ní bẹ̀rù ọlọ́run ọba ni báyìí kú náà ti sọ náà sọ bẹ́ẹ̀ pé èmi tí Ọlọ́run bá rán sí yìí o mo jẹ́ òjíṣẹ́ tó ṣe é fọkàn tán. òun náà ló wá sọ fún wa wípé ẹ bẹ̀rù Ọlọ́run ọba ẹ sì tẹ̀lé mi tí bá ti ń ṣe náà ni kẹ́ máa ṣe as'alukum alayhi min ajr. ó wá ń sàlàyé fún yín pé wàá má as'alukum alayhi min ajr ìtọ́wọ́n bá ní kí wọ́n á jẹ́ fún yín o mi ò tọrọ pé kẹ́ ẹ fún mi ní nǹkan kan. in ajriya illa ala rabbil alamin. mo mọ̀ pé gbogbo ẹ̀san mi pátá yányán gbogbo tí màá máa jẹ tí màá máa mu pátá yányán ọlọ́run ọba ti sọ fún òun ó máa ṣe fún mi so nǹkan tí ànábì ọlọ́run ọba yìí náà sọ fáwọn yẹn nìyẹn ọlọ́run wa máa ṣàlàyé fún wa lọ́lọ́la ìṣesí àwọn èèyàn lúùtù tó gbé náà pé nǹkan ní látọ̀yà lúùtù òun náà ni pé kí ó jẹ́ pé ọkùnrin ni ó máa bá ọkùnrin ṣe àṣepọ̀ àwọn àáfàá sọ wípé ẹ̀ṣẹ̀ tó burú jù láyé tí ò ṣẹ̀ṣẹ̀ tó burú tó òun náà nù ẹ̀ṣẹ̀ tó ga jù láyé yìí tí ó jẹ tí ó sí ẹsẹ̀ tó ga tó láyé òun náà nìyẹn tẹgbẹdẹ ìgbé lórílẹ̀ ayé lónìí àwọn tí wọ́n ń jẹ alágbára láyé wọ́n ní àwọn homosexualism àwọn àwọn yọ̀ǹda ẹ̀ fáwọn èèyàn kan kó làwọn ni wọ́n ṣàjọ̀dún láìpẹ́ yìí so náà yẹ pé gbogbo àwọn ìlú kọ̀ọ̀kan náà tí wọ́n lágbára lé lórí wọ́n fẹ́ kún oúnjẹ káwọn náà sọ di òfin nínú ìlú wọn pé kọkùnrin àtọkùnrin kó má bára wọn ṣe pọ̀ ilé ìbínú Ọlọ́run ọba nìyẹn ló jẹ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì Ọlọ́run ọba yìí gbogbo nǹkan tí wọ́n táwọn èèyàn kọ̀ọ̀kan ṣe níbẹ̀ tí wọ́n ṣe tọ́lọ́mà fi pa wọ́n rẹ́ wọ́n ní gbogbo ẹ̀ làwọn dá wà lórílẹ̀ ayé lónìí gbogbo ẹ̀ làwọn ṣe tọ́lọ́mà bá sì ń sáànù wà lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́mà bò pa wọ́n rẹ́ tìwọ́n lọ́ba sọ pé ànábì tó gbẹ̀yìn òun ò ní pa àwọn èèyàn rẹ ni tí ó bá yẹ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ lọ́wọ́ ti pa àwọn tó wà lórí ilẹ̀ rẹ ẹ̀kọ́ lọ́wọ́ ti pa wọn rẹ látara bẹ́ẹ̀ a máa ṣàlàyé fún wa ìṣesí tí àwọn èèyàn yìí tí wọ́n ń ṣe náà nìyẹn tó jẹ́ nǹkan tó burú pẹ̀lú àwọn àṣìṣí mi náà ẹ̀kọ́ lọ́wọ́ bá lóun ò yọnu sí tó lọ́wọ́ bá fi náà fi jẹ́ pé ó wá rán ànábì lùtù sí wọn kó wá bá wọn kó ṣàlàyé lé fún wọn pé ìǹtẹ́ ń ṣe yìí ò dáa o so kó lè bá a mọ̀ pé kó lè bá a jẹ́rìí fún lé wọn lórí pé ànábì ọlọ́run bá jíṣẹ́ fún wọn kọ́lọ́run kó tó pa wọn rẹ́ so ẹnì kọ̀ọ̀kan wa náà ìwà nǹkan tá à ń ka yìí ẹ̀rí ní ń jẹ́lé wa lórí pé wọ́n ń ṣàlàyé fún wa ètò bá jẹ́ àwọn aburú táwọn náà bá ń ṣe ká fi lẹ́lẹ̀ so ká jẹ́ pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ ìkó sí wa láǹfààní kó jẹ́ ẹ̀rí fún wa tí ó wúlò fún alálìkí àmà kó má jẹ́ ẹ̀rí tí ó takò àdúrà títí òbí àlìkí àmà abẹ́lọ́wọ̀n báyìí tí agbọ́kọ́lọ́ jẹ́ wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa àti ibi tí mo sọ àdáwọn náà tá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. alhamdulilayi alamin wọ́n ní ẹnìkan sọ wípé tẹ̀síìrì tí òun ti ń bọ̀ wípé bídíà ni ibi tóun ti ń bọ̀ ẹni ẹ kò ní èdè kò ní ìdí kó máa bá ẹ̀yìn tí bẹ́ẹ̀ wọ́n lọ gbọ́ tẹ̀síìrì ni àáfàá lọ yẹ kó wá bá so òun ní ìmọ̀ rẹ̀ ò tó àbíká pé ìṣe dáwà rẹ̀ ó kù díẹ̀ káàtó so ìmọ̀ tó ní ìmọ̀ àbí bí tó ti ń gbọ́ ìmọ̀ òun ló ń dà láàmú tẹ́bí kò ní farabalẹ̀ so ó gbọ́dọ̀ ní ìfarabalẹ̀ tí ó dáa púpọ̀ jù kó lè bá gbẹ́sìn ọlọ́run ọba yìí so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí àìní farabalẹ̀ mọ́tẹ̀lẹ́ nìkan nítorí nídìí ni pé máa wádìí ọ̀rọ̀ tí máa wádìí nǹkan nínú ẹ̀sìn kì í bọ́ bá wọ́n pé àfa kan ló máa tẹ̀lé ó wádìí nǹkan nínú ẹ̀sìn pé nínú ó wá di nǹkan inú ẹ̀sìn tóun bá ń ṣe wáàsí níta gbangba yóò lórúkọ ànábì ń ṣe wáàsí níta gbangba kó wá ṣàlàyé tó bá gbé wáàsí wá bì kan yóò lọ́gbọ́n wá nàbí gbé wáàsí wá síbì kan wáàsí ṣíṣe aláàkọ́ ni wípé nǹkan tó ṣe wípé dáwà fẹ́ ṣe dáwà kò sí ọ̀nà pé tí wọ́n gbà pé kọ́ gbà ṣe dáwà nìyí nàbà wà nìyí nàbà wà nìyí dáwà wọ́n tún yàn dáwà tó o fẹ́ ṣe nínú Ramadan ṣé wọ́n sọ pé dáwà di èèwọ̀ nínú Ramadan wọ́n sọ pé dáwà di èèwọ̀ nínú Ramadan ẹlẹ́ẹ̀kejì nìyẹn àdìsí dẹ́wà yìí pé àwọn èèyàn ní kóra jọ síbì kan tó jẹ́ ilé ọlọ́run àbí kó jẹ́ àyè kan tí wọ́n ń rántí ọlọ́run ọba tí wọ́n tó láwọn àfáà sọ pé tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wà ní ọ̀yàdùsọ̀lẹ̀ àgbẹ̀gbẹ̀ àwọn màláìka ọ̀rọ̀ kiri ká gbogbo nǹkan tó bá dẹ̀ ń ṣe ń bẹ̀ pátá yẹn lọ́wọ́ bá yọnu sí so kọ̀ wá ṣe nu Ramadan ni kíní kọ́ wá níbi kíní yìí o kọ̀ gbọ́dọ̀ wọ kọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ nu Ramadan ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin ni pé ìwọ ló má dì í sì wá pé Kùránì nìkan lànàbí ni kò máa kà nu Ramadan ìwọ ló má dì í sì wá wọ́n yẹ pé ànábì wa má dì í sì pé tí Ramadan bá ti dé o iṣẹ́ tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe ní ìnìyí so ó kàn dára ẹ láàmú ni pé iṣẹ́ dẹ́ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe mí nìyí so ká ṣe wáàsí ká kọ́ àwọn èèyàn ní ìmọ̀ nínú ẹ̀sìn iṣẹ́ ẹ̀sìn ni tí ò sì sí aburú kankan tó wà nù rẹ̀ inú Ramadan ká si ṣiṣẹ́ rere inú Ramadan òní wọn ni ká ṣe wọn ò sọ pé iṣẹ́ kan báyìí tá a fẹ́ ṣe Ramadan ni so kò wá mí gbèrè nílẹ̀ Saudi wọ́n gba ọdún dé fún ìmọ̀ àbíọ́sẹ̀ kínní kan ọwọ́ atúmọ̀ sí yí kínní pé ẹ̀wọ̀lọ̀kọ́ yẹn ni mọ̀mọ́ tí wọ́n bá dọ́dọ̀ mi tí wọ́n á rẹ pé ẹ mo fẹ́ kọ́ yẹn ní mo fẹ́ ṣàlàyé ìkíni àwọn ní ìgbọ́dọ̀ sí tẹ̀síìrì kùhánì fún yẹn o irú túmọ̀ wo nìyẹn o so ẹni ẹni nǹkan tó gbọ́ yé ló jẹ́ pé àwọn èèyàn à ń ṣàlàyé fáwọn èèyàn ní àwùjọ tá a wà lónìí ni pé àwọn èèyàn kan fẹ́ràn láti jẹ́ pé kó kàn máa wú nǹkan kọ̀ọ̀kan lẹ̀lẹ̀ so that kí wọ́n kàn máa fi ṣe ìrìn irú ẹ̀ náà ni pé ọlọ́run àbí Allah so gbogbo àwọn kan báyìí wọ́n kàn blẹ́yàn pé kí wọ́n wú àwọn nǹkan kan kọ̀ọ̀kan pé nǹkan gbé dání yóò bí díà ni o kí wọ́n lè bá máa rí àwọn ní ẹni tó ṣe pé àwọn ni wọ́n mọ́ so kí wọ́n lè bá máa mọ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣe dáwà o ò nídìí kó o ṣe gbé nǹkan kan wá ibùdó wọ́n fẹ́ gbé nǹkan wá tó fẹ́ ṣàlàyé nǹkan fáwọn èèyàn ó máa ṣàlàyé fáwọn èèyàn tiẹ̀ ni olùsọ pé kí lọ máa báwọn èèyàn kankan jà kí nǹkan tẹ́ tẹ́nìkan bá ti ń bọ̀ nbí kan kó pé bí díà ni òní kí wọ́n bá ní kí wọ́n bẹ́ẹ̀ nìkan kan ṣàlàyé tó o bá gbọ́yé fáwọn èèyàn tó bá yàtọ̀ lọ́dọ̀ níta àgbọ́yé nìyí o kó a máa fẹ́ nìkan pé bídí àpé kínní kan wẹ́ níta sáàmù náà ni pé nígbà ọba tán bá tún sọ yun lọ́dọ̀ bá tún pẹ́ díẹ̀ wọ́n tún padà sẹ́yìn yóò tún rẹ̀ wọ́n so ìkò nílé kò sí èméjì rẹ̀ lẹ́yìn rárá báyẹn ti máa ń sọ dẹ́tẹ̀lẹ̀ náà nù so yóò tún padà rẹ̀ àwọn èèyàn pé kínní so àwọn kan ní pé àwọn ò ṣe tẹ̀síìrì yóò ní tẹ̀léra wọn kurani nìkan nìkan la wọn mọ̀ tó àbáwọn mọ̀ ṣe wá sí nìkan ni hmm. ẹnìkan ní kurani nìkan ni wọn mọ̀ ká kọ́ mọ̀ ká ṣùgbọ́n pẹ̀lú dáhàbí ń ṣàlàyé fún yíyí o pẹ̀lú kọ́lbù sẹ̀lẹ̀ pẹ̀lú nǹkan tá a mọ̀ ní ẹ̀kọ́ ni pé kò sí nǹkan tó sọ fún wa pé yìí tá a máa ṣe nu Ramadan kò sádìsì náà tó sọ pé tí Ramadan bá ti dé o Kùránì nìkan ni kẹ́ ẹ máa kà kò sí nítorí bẹ́ẹ̀ kò sí nítorí pé àdìsì nìkan ni kẹ́ ẹ kò sí nítorí bẹ́ẹ̀ ìbádà wọn ni kẹ́ ẹ máa ṣe. kó mú àyẹ̀wò á mi so ìtẹ̀sọ̀ fún nìyẹn so àfáà ni ó lọ mú tí kí sẹ́yìn ni ó lọ mú bá ẹ̀rẹ́ ìmọ̀ ń ṣe tẹ̀sí èmi so that is nǹkan tó jẹ́ tó jẹ́ kí nínú tí àwọn sáláfí ẹni tó ṣe ẹni tó jọ̀gá àwọn ló ṣe ló sọ pé tí àwọn sáláfí àbí kan náà àwọn tó tẹ̀lé wọn ló ṣe àfi tí àwọn sáláfí àwọn àpá òsá àpá àwọn àpá Saudi máa ń pa so kọ́lọ̀ kó sànù wa náà iná mo sọ iná mo sọ nìsín so kọ́lọ̀ kó fún alágbọ̀nyẹ sìn ẹ̀ fún wa pé àdúrà tó bá di jẹ́ so ìyẹn ìsàdúrà general fún gbogbo àwọn èèyàn èèyàn sọ pé kèfèrí èèyàn sọ pé mùsùlùmí ẹ̀dígẹ́ni sẹ́yìn so àdúrà jẹ́nà ló ṣe mo rẹ̀ pé ibi tó ń sọ sí náà ni pé àwọn mùsùlùmí náà ní ṣàdúrà fún náà ni so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ọ̀làdọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ question yìí pé nígbà tó yẹ pé a sọ fún wa pé píìlì tí wọ́n mú wá náà ni láàtọ̀ so yàlúùtù tó dẹ̀ pé anábí ọlọ́mọba yìí sì ń jẹ́ kí ni o lóòótọ́ so ìta àárín nínú èdè àwọn alára náà ni pé wọ́ọ̀dù yẹn wọ́n yọ níbẹ̀ so èdè máa ń wọ èdè máa ń wọnú ara wọn so bó ti gbajúmọ̀ wá nìyẹn pé fíìlì yẹn o tó túmọ̀ sí ni pé kí ọkùnrin ó máa ní kíni o lè wá àtúnú wọn pè so kọkùnrin ó máa ní àjọṣepọ̀ pẹ̀lú kíni o obìnrin so bẹ̀ẹ̀ látara orúkọ yẹn náà wọ́n ti yọ jáde bẹ̀rẹ̀ pé orúkọ yẹn ti ń bọ̀ nínú èdè titi wọn lọ́hùn kò ní nítumọ̀ yẹn nígbà tó ń bọ̀ nínú èdè wọn inú èdè tí ti so orúkọ yẹn gangan kò ní nítumọ̀ ìgbà tí wọ́n orúkọ kan bá bọ̀ ní ìsìnkú àti wọ́n adé lẹ̀ Yorùbá ní ìsìn báyìí so kínní yẹn okọ̀ tó ń bá bọ̀ yẹn kọ́ ló ń bá bọ̀ ìtumọ̀ míì ló ní lọ́dọ̀ títí wọn ṣùgbọ́n báyìí pé ànábì ọ̀nà àbátí wọn rán sáwọn èèyàn yẹn nìyẹn so àwọn èèyàn wá fa kínní yẹn yọ ń bẹ wá di nǹkan tó kọ́mọ̀ tó dẹ̀ wọnú èdè lárúbáwá bẹ́ẹ̀ so báwọn lọ́ba dẹ̀ ti ń lò nìyẹn so kò sọ́gbọ́n kankan fẹ́ dá sí ilé nínú ìtumọ̀ orúkọ tiwọn kò ní túmọ̀ báyẹn ṣùgbọ́n ní orílẹ̀ ayé ó ti di kí ni o ìtumọ̀ tó yẹ pé wọnú èdè lárúbáwá pé nìwọ́ àti wọn pẹ̀lú so ìtumọ̀ alá eh, kínní nìyẹn so ẹlẹ́ẹ̀kejì òun náà ni náà ok àtọ́mọ́ yìí pé ẹ̀ṣẹ̀ yìí o òun náà ló jẹ́ kí ni o ẹ̀ṣẹ̀ ló jẹ́ pé òun ló tóbi jù lórílẹ̀ ayé tó àwọn wọ́n pa àwọn kan ní fàwa ish ẹgbẹ́ ní sẹ́ àwọn fàwa àwọn kàbáyìlú náà ni kàbáyìlú náà bẹ̀tẹ̀ àwọn fàwa ish yẹn àwọn káṣesì náà ká ẹgbẹ́ ní sẹ́ gbogbo kọ́lọ́pẹ́ à ń ṣe fẹ́nìkejì wa tó jẹ́ aburú so olùsẹ̀ tó jẹ́ pé kí ni o tó tóbi jù láàrin gbogbo wọn sókè tó yẹ pé à ń ṣe pé à ṣe sìnà nìsín ẹnìkan lábá ṣe sìnà so gbogbo àwọn kan tó jẹ́ pé a fẹ́ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn nìsín àbòsí ẹnìkan la ṣàbòsí yẹn sí àbẹ̀jẹ̀ gíga àkíńsó à ń ṣẹ̀ṣẹ̀ yẹn sí kí ni o à ń ṣe sí ẹnìkan eléyìí ṣírìkù nìsín ọlọ́run ni à ń ro nǹkan pẹ̀lú ẹ̀ so òtún dáadáa fàwáyé ó lẹ̀ṣẹ̀ tó jẹ́ kí ni o lẹ̀ṣẹ̀ tó tóbi jù láàrin gbogbo ń ni pé àwọn tá a jẹ́ mùsùlùmí dùn ẹni tó lẹ òní wá ní orílẹ̀ so téèyàn bá dẹ̀ lẹ lórílẹ̀ orí láti gba sùúrù díẹ̀ orílẹ̀ àròyé tá a wà yìí aburú òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn alágbára tí wọ́n wà lórí oyè òun ni wọ́n ń ràn lọ́wọ́ so láti rí pé tá a bá wo àsìkò tó lọ ní ìsinmi àwọn èèyàn kan jẹ́ àwọn dẹ̀ pa àwọn èèyàn kan nípakúpa tí wọ́n jẹ́ àwọn tó tún wà ní òòlù so ìjọba òde rí nǹkan kan ṣe sí i ó kàn lọ náà ó dẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni so lọ́dọ̀ ayé pé láti mọ̀ yìí pé inú ìlú ta wà yìí òdodo ò sí níbẹ̀ wọ́n kàn tán wàá jẹ́ yìí pé kí ni òdodo wà níbẹ̀ ni ẹlẹ́gbẹ̀ẹ́ ìwádìí wá ní pé ẹ̀sìn gan àwọn èèyàn fẹ́ràn Islam rárá tí ò sí èméjì mẹ́rin so bí wọ́n mọ̀ pé ẹ̀sìn kan tó fáwọn problem jù láyé ò Islam so nìkan tó fáwọn problem jù láyé so wọ́n ti kálé mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan so ẹni tó lè tí islam lè sọ pé àwọn tó lè kóra jọ pé islam kò rọ̀ wọn lọ́rùn nǹkan tó wà wájú wọn gan kọjá pé bẹ́ẹ̀ ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ gan àwọn ẹ̀tọ́ wọn tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ ìjọba gan ó kọjá pé kí wọ́n sọ yí pé àwọn kan ń saburú làwọn tí kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ gan ní kínní so tíjọba bá lè lọ́wọ́ làwọn fi ń bẹ̀ ìjọba yìí pé kó free àwọn mùsùlùmí kó fún wa ní freedom of speech kó dẹ̀ fún wa ní freedom of religion ká lè ṣẹ̀sìn wa bó ti wù wá káàdẹ̀ tún lè sọ àwọn ọ̀rọ̀ ẹnu wa bó ti wà tá a bá ń pè wọ́n sáwọn àkíyèsí kan kó sì máa tẹ́tí sí ṣùgbọ́n lónìí kò sí eléyìí fún ẹni tó jẹ́ mùsùlùmí tí wọ́n á fún yẹn ní freedom of speech kéèyàn kan sọ̀rọ̀ tí ó bá lù mú ni wọ́n sọ kéèké kéèyàn sọ̀rọ̀ tó yẹ pé máa mú tó máa bá ẹ̀sìn mu so kò sí ìrìnàdá fẹ́ ṣe sínú ju pé a máa bẹ lọ́run lórí ẹ̀ náà ni aburú ni lórílẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá máa bó so gbọ̀ngàn táwọn èèyàn ń ṣe so wọ́n padà wá jẹ so bẹ̀tẹ̀ nǹkan dábẹ́ ọlọ́nà ni pé kọ́ mọ̀ jẹ́ kí ìgbà tí ààrẹ bá dé sọ́dọ̀ wọn kọ́ lọ́mọ̀ jẹ́ kí àwọn náà dé pè níbẹ̀ so. ọ̀dọ̀ abalamin wọ́n ní pé obìnrin tó ń ṣe tó ń báwọn èèyàn sọ̀rọ̀ ní ìta gbangba àbí ní orí rédíò tí a bá wò àyàn òwò kẹ́bẹ́yà development kan ni ó dé sínú ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn Islam gẹ́gẹ́ bá a ti máa ń ṣàlàyé fáwọn èèyàn òun náà di pé ó ní àwọn nǹkan tó ń gáìdì ẹ̀ gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ pátá yányán òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti ṣàlàyé ẹ̀ ó ti sọ róòlù tọkùnrin ó ti sọ róòlù ti obìnrin so obìnrin kò lẹ́tọ̀ọ́ fún kó jẹ́ wípé inú tv yóò wá jẹ́ tó ṣe wípé yóò sọ pé òun fẹ́ máa ṣe wáàsí fáwọn èèyàn tó dáa kán lè wo pé ilé ayé ìlàjú kó lajú bẹ́ẹ̀ tí nǹkan tó máa padà wá ṣẹlẹ̀ tó bá yá aburú ó padà ṣẹlẹ̀ nígbà tó bá yá tó gbé ẹ̀sìn ti mọ̀ pé aburú máa padà ṣẹlẹ̀ nígbà tó bá yá pẹ̀lú bọ́lá ọba ti dá obìnrin ó mọ̀ pé aburú máa padà ṣẹlẹ̀ tó bá yá so látara bẹ́ẹ̀ ọlọ́run sọ pé nǹkan tó ń fẹ́ tẹ́kọ́ bá fẹ́ bá àwọn ara wọn sọ̀rọ̀ wọ́n fún wọn láàyè kò jẹ́ pé ìwọ nìkan pẹ̀lú àwọn èèyàn rẹ o bá wọn sọ̀rọ̀ ọ̀tọ́kùnrin bá ti wà láàrin tóbi ọkùnrin ni ó máa jẹ́ ẹ̀ tí máa bá àwọn èèyàn sọ̀rọ̀ àbájá wọ́n jẹ́ pé abẹ́ irú nísìnyí abẹ́ gbé èèyàn síta gbangba nínú tv so abẹ́ gbé wọn síta gbangba so ọkùnrin ni ó ṣe kí ni o ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé kí ni o kó máa sọ̀rọ̀ torí pé bọ́lá wọn bá ti dá obìnrin ọlọ́run bá dá obìnrin tí ẹwà tẹwà ọlọ́run bá dá obìnrin so tó bá wà lórí tv tó gbójúlẹ̀ tó ṣe gbogbo ẹ̀ lẹ́ẹ̀ kò sí ni ẹwà tí ń bẹ lára rẹ̀ kò sí ni ọlọ́run bá máa ní kó máa bọ́ sọ́kàn àwọn èèyàn kan tí ò sí èméjì bẹ́ẹ̀ sọtò pé ṣètọ́nù gẹ́gẹ́ wà pẹ̀lú obìnrin tó bá kọjú síwájú ni ó kọjú sẹ́yìn ni ọlọ́ba ní kí ṣètọ́nù wà pẹ̀lú ẹ̀ ṣètọ́nù bá wà fẹ́ dáàbò bò wá ká má bàa kó sínú wàhálà ní àpèjúwe nísìnyí àwọn èèyàn kan wà tó pé ẹnìkan wà tó pé NTA news ló ti máa ń sọ news lálaalẹ́ torí pé public figure ni ẹnìkan náà tó jẹ́ pé ó ti ń sọ ó ti kú ní ìsìn báyìí irú ẹni báyẹn kò rí ilé ọkọ gbé torí pé kí ni gbogbo àwọn èèyàn oníkíni oní wọ́n ń gbé káàkiri tó bí àwọn yẹn ti mọ̀ wípé àwọn tó wọ́n ṣe kíní kan ní ẹ̀ ti ní sọ́n ṣe gbogbo abáláyà gbogbo àwọn tó já wọn ministers tó já wọn kíní wọ́n fẹ́ fẹ́ wọn tó bí wọ́n ti expose ara wọn síta wọn fẹ́ ọmọ ló dáa tó báyìí sówó ni mi ní lọ́tún mo fi lè fẹ́ ni so tó bí wọ́n expose ara wọn síta wọn fẹ́ fẹ́ wọn irú obìnrin nísìnyí báyìí ó expose ara ẹ̀ síta àwọn ọmọ láwọn olè wa tó wọn ka mọ́lé ẹgbẹ́ nísìnyí bàtà àwọn olè wa ka mọ́lé so àwọn olè yẹn àjọṣepọ̀ pẹ̀lú wọ́n pín ju gbogbo àwọn dúkìá rẹ̀ lọ lẹ́yìn wá gbà náà òun ò jẹ́ kí wọ́n òun ò àwọn èèyàn mọ̀ pé àwọn olè yẹn lájọṣepọ̀ pẹ̀lú wọn á mú àwọn olè yẹn àwọn olè yẹn wá kọ́ńfẹ́sì pé ìbàdàn àwọn tó wá gan àwọn alájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ so ìbànújẹ́ yẹn olúwa òkè ẹ̀ tó ti gbajúmọ̀ tó gbogbo àwọn yẹn ńláńláńlá ń gbé wọn so wọn máa wò pé àwọn olè kan so wà fúnra ẹ̀ ní pọ́ìsìn wọn para rẹ̀ so tábà ń sàlàyé ni pé ìtọ́lọ́mọba ní kóbìnrin ó kọkùnrin ó ṣe ọlọ́run ti sọ sẹ́tọ́kùnrin ó ṣe ọlọ́run ti sọ sẹ́tì obìnrin tó máa ṣe nínú ẹ̀sìn Islam kò dẹ̀ ní pé kíní kéé pé bẹ́ẹ̀ náà bá fẹ́ fi ìyà jẹ nìkan àbọ̀lọ́run bá fẹ́ fi ìnira kan nìkan ọlọ́run bó fi kan nìkan kan ọlọ́run bá fẹ́ kí tí ó lóore fún nígbèsí ayé rẹ̀ kó ṣẹlẹ̀ sí ni so àwọn yẹn gbọ́dọ̀ gbọ́yé ṣùgbọ́n lónìí a máa gbé à development dé à ìgbà tí ju báyẹn lọ jàre obìnrin lè ṣe tọkùnrin náà lè ṣe so ó lè ṣe wáàsí ó lè ṣe kíní kan nìkan so kò yẹ ká wù bẹ́ẹ̀ rárá intestine bá sọ ọ̀nà yẹ ká ṣe kíní ọ̀nà yẹ kí atẹni so irú ẹni tó ń ta bàbá ìjẹ̀bú so bàbá ìjẹ̀bú tó ń ta náà ni a ní pé kọ́lọ́mù bá kó bá ràn lọ́wọ́ kó fi sílẹ̀ ni ààwẹ̀ tí ń gbà yẹn ọlọ́run kó gbà lọ́wọ́ rẹ̀ tí ó sì fi ti bẹ̀ yóò sì gbà rẹ̀ àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ìyà tí ó jẹ náà ni ìyà abi títí rí owó yẹn yóò jẹ ìyà yẹn tó bá déwájú ọlọ́run wa so ọlọ́run bá máa ń wọn iṣẹ́ ni tó bá dé jọ́mi dàrí kíámà ló sọ pé iṣẹ́ rere wà báyìí iṣẹ́ burúkú wà báyìí ọlọ́run àwọn òṣùwọ̀n owó ló ga jù nínú kíni o nínú méjèèjì so ètò bá tẹ̀wọ̀n jù ni màá sì sábà bìtẹ́ yóò fi máa jẹ́ ẹni àdìjá náà àbúkí yóò jẹ ẹni náà kọ́lọ́ sí wálé ẹni náà. a ti fún wa wípé tàràwìn gẹ́gẹ́ bá àwọn afá ti fún wa àtẹ̀ntó kí níjàmá àtẹ̀ntó dá kí kò sí wàhálà kankan ní olóògbé bẹ́ẹ̀ kan ní afidọ́lù àbí kan ṣe kìíní kan kódà dáhùn ẹgbẹ́ nìkan tó ń ṣùgbọ́n dábí wọ́n kí ń jẹ́ máa ní pé torí àwọn èèyàn tí wọ́n lẹ ẹgẹ́ rẹ̀ so ní fi wo wọ́n ronú pé lórí pé wọ́n sọ pé ká máa kí ń jẹ́ máa ní nítorí àwọn ètò ìpèsè ọlọ́mọba ni ó kí ń jẹ́ máa báyàn lẹ́ẹ̀mẹ́ta bẹ̀ kó padà kí ń jẹ́ máa mọ̀ wọ́n àwọn tó ṣáájú lọ pé ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ń kí lọ títí títí láì mọ̀ ẹyọ ọdún ṣùgbọ́n tí wọ́n náà dẹ̀ àwọn èèyàn jọ àwọn kan ni wọ́n ń kí fún àwọn kan tún kí tí wọ́n lé so láti jẹ́ pé káwọn èèyàn lè bàa máa ráyè kójọ kó lè bàa máa kírun yẹn pé kó jẹ́ irun òru èlé sùn lọ yẹn lè gbàgbé so àwọn nǹkan báyìí ló jẹ́ kí wọ́n jẹ́ pé kí wọ́n máa káwọn èèyàn jọ láti jẹ́ pé kí wọ́n máa kí so ẹ má dípẹ́ ni òkì dáadáa báyìí tó dáa náà ni pé kéèyàn lọ kí ní ilé tètè yẹn ìlú èdè mi ní wí tèmi máa dá kí ni tèmi so ó dẹ̀ dúró kí n tó kí ni so ó jẹ́ kíní kọ́lọ̀ bá kó fi yé wa dáadáa alákọ̀ọ́ ni pé aya tí wọ́n sẹ́wà ìfà nínú súrátù Yunus ìgbẹ́ ọlọ́ni fàyín kún مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين sọlọ́wọ́ bá ń ṣàlàyé fún àtàbáwò òkè bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kèfèrí wọ́n máa ń ṣe mistake tó pọ̀ wọ́n kàn lè mú Kùránì láàrin so tọ́mọdé wọn mú kúránì láàrin wọn bá wọn lọ pé wà wẹ́lì mùsọ̀lì ìdókòwò wọn bá tán kírun so wọn lè rí ọlọ́run sí pé bá tán kírun ní sin báyìí so àwọn kan tí ó máa ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń kírun yẹn àgbẹ̀wọ́n ṣẹlẹ̀ sí àwọn tó ń jẹ́ àwọn kìfìrí nìyẹn sọlọ́wọ́n bá ń sọ ọ̀rọ̀ ọbọ̀ ọ̀rọ̀ ọlọ́bọ̀ ọlọ́bọ̀ ń sọ bọ̀ ọ̀rọ̀ Musa lọ́lọ́wọ́ bá ń sọ ọbọ̀ sọlọ́wọ́ àwọn olówó ni àwọn olóòlò ọ̀rọ̀ Musa àwọn banu Israel àwọn Yehudi wọ́n dẹ̀ ń gbé Madina so ìtàn tá a sọ fún ọ yìí o tí wàá nígbà wò pé ìtàn yìí o tún fẹ́ pé ọba fẹ́ dàtún bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn Madina tí wọ́n ka fún ẹ̀dẹ́tẹ̀lẹ̀ tí wọ́n ka ìwé tí wọ́n ka sọlá kọ́ni jẹ́ akala haku òdodo ló dé wá bọ̀ yìí kíláàdé lẹ́yìn wọ́lá tẹkùn náà nínú ìtàrí mọ́ wà náà tí ó mọ̀ sí ìbejì so àwọn Yẹhudi lọ́wọ́ bá sọ àwọn lọ́wọ́ bá ọ̀rọ̀ wọn bọ̀ so ìtàn ń lọ ní ìtàn bọ̀ wá sáré ní ìbúra ló ti wá ní kọ́kọ́ lọ béèrè kínní so ọlọ́run kọ́ lọ béèrè àwọn Yẹhudi nǹkan bá kà fún yìí so wà nínú ìwé àbí òsínú ìwé wọn ìgbà tí ọ̀rọ̀ ìzìnà ṣẹlẹ̀ tọ́jú wọn bá ní alẹ́yìn lóko ni wọ́n ní kọ́ lọ bá àwọn Yẹhudi irú ìzìnà yẹn náà òfin yẹn wà lọ́dọ̀ tuntun wọn náà so tó máa náà ní eléyìí tó bá jẹ́ pé èèyàn kàn wá yí ìtumọ̀ kùránì lọ bí tó bá fẹ́ ó rọrùn àwọn èèyàn yí ìtumọ̀ ẹni tí mo ti gan yóò yí ìtumọ̀ kùránì gbà mí pé ọlọ́ọ̀ni kíní àǹfààní wà bẹ́ẹ̀ ó dẹ̀ fáyà mi wà bẹ́ẹ̀ bó ti pé èèyàn gbọ́dọ̀ sí kíní o èèyàn gbọ́dọ̀ mutí so ó ti jẹ́ báwọn náà ti ìlú ẹ̀ làwọn náà fẹ́ yí sọ́dọ̀ ara wọn yẹn ẹ̀dígẹ́ ẹni sì báyìí ìlú ẹ̀ ṣé wọ́n gbà nàbí gbọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bó gbà nàbí gbọ́ first thing tẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnu so gbogbo ànábì gbọ́ ẹni tó bá ọba gba nàbí gbọ́ ọba gba nàbí gbọ́ ná ọkọ ọmọ kírun ná ẹ̀hẹ́ wa ma sọ̀rọ̀ mi so àyẹ̀bí tó sọ pé ọ̀rọ̀ tó kan ọ̀rọ̀ ọlọmọ́rọ̀ rẹ̀ jáde ẹ̀dí ẹni rẹ̀ sọ ọgbà ọgbà gbọ́ ná so àwọn èèyàn yóò gba nàbí gbọ́ rárá o so wọ́n kàn wá ọgbọ́n kan ni láti nam kọ̀ọ̀kan nam ní ọ̀rọ̀ mi wọ́n ní pé sẹ́ni tó ń lo yàrá kan ṣé ó lè máa. bẹ́ẹ̀ ni so nǹkan tí wọ́n ń ṣàlàyé náà ni pé ẹjọ́ pé yàrá kan náà ni ó wà àwọn àtìyàwó ẹ̀ àwọn àwọn ìpè ibi tí ẹ̀ka ti fẹ́ sin ọlọ́wọ́ ọba ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ó mọ́ kò sí àyè tí èèyàn tí ìdọ̀tí bá wà ń bì kan èèyàn èèyàn ó gbà kúrò bẹ́ẹ̀ ni nígbà wípé ọkùnrin àti wọn yọ lájọṣepọ̀ láàyè kan ní ìsìn bíbá yìí tó rí pé tí wọ́n gbé yàn kan bá wà lọ́wọ́ pé ó kán lẹ́lẹ́ bẹ́ẹ̀ èèyàn ò nù kúrò bẹ́ẹ̀ ni so èèyàn ò dẹ̀ kírun bẹ́ẹ̀ so kò nítumọ̀ kankan sí pé àyè bẹ́ẹ̀ téèyàn ti bẹ́ẹ̀ kírun pé ó ní ẹ mo gbọ́dọ̀ jẹ ilé ẹ bí àwọn alágbára ayé ti máa ń ṣe pé ilé agbára mi nìyí ẹnu wa sọ pé àbá apá náà wa sọ pé ibi o ilé àdúrà mi nìyí so obìnrin kankan gbọ́dọ̀ wọbẹ tó bá ti ń ṣe áìdọ̀ lọ́wọ́ tó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ dínú ilé àdúrà mi obìnrin lè rìn níbi tá a ti ń kírun nígbà tó ṣe áìdọ̀ lọ kò sí nǹkan tó ní tó wà bẹ́ẹ̀ ẹni ní jánábà lára tí ó dòbi ti ti ń kírun so bá ti bọ́ yàrá so gbàdúrà yẹ pé kò sí nǹkan tó wà nù eléyìí nínú ẹ̀sìn so àwọn tí ó bá ní ìmọ̀ nípa ẹ̀sìn àwọn ni wọ́n sábà ṣe ẹ̀sìn ẹni kíni o láṣejù kọjá àlàbáwọn ìdílé so kò sí ilé àdúrà kò sí gbébì kan ibì kan pọ̀pọ̀ sísìn ní tó jẹ́ kíni so kò nítumọ̀ so kò sẹ́ni ò lè kírun lẹ́yìn rẹ̀ ẹ̀mí sọ pé báyà nìkan wù àbúrúkú pé tẹ́lẹ̀ bá wò pé wà àbúrúkú ẹ̀ kí wọ́n fẹ́ kàn mọ́ kírun lẹ́yìn ẹ̀ èèyàn so kò sí nǹkan tó di pé irú èèyàn dẹ̀ dá wípé náà wọ́n bẹ̀rẹ̀ question wípé kí ni a lè sọ nípa bàbá tó wá ní pé ọmọ òun obìnrin tó ti dàgbà lágbà kó wá ka kùránì ní public lecture tó ń fẹ́ ṣe àbíkọ́ pé kan náà àwọn ìyàwó rẹ̀ ló ní pé ẹ máa bá mi ka kùránì o ní public lecture kó o gbé àwọn ní ọmọ bá ń ka kùránì o sábà wà pé àti ọmọ yìí ní o àti ìyàwó ní o onífún wa ní owó oúnjẹ so àwọn ògbé bọ́ọ̀lù àwọn ti fẹ́ kọ̀ fún bàbá wọn so ìgbẹ́dẹ́yẹ náà nìyẹn ni pé èèyàn ó ṣàlàyé níwọ̀n àbúrò bá lè ṣàlàyé tó ẹ kó bá rọrùn pé mo mọ̀ gbọ́ wá sí i wọ́n mọ̀ sọ yí pé kò yẹ kí obìnrin tó bá ti matured kó máa jẹ́ ẹni tó jẹ́ pé yóò máa sọ̀rọ̀ ní gbangba bí tí àwọn ọkùnrin bá wà sòtíyàn bá sọ yòó tẹ́wọ́n yẹn bá jẹ́ ajágbe mọ́yàn èyàn ti ní ẹ̀rí kan ní orí àwọn òbí yẹn tó bá dijọ́ gbé dàlùkì àmọ́ so torí pé wọ́n á jẹ́ pé àwọn òbí ẹ̀yìn láti ṣe sùúrù pẹ̀lú wọn torí pé lóòótọ́ tí sọ̀yàn di kèfèrí sọ̀yàn pé lẹ́yìn abẹ́ kápá níyàn èyàn ó kà pẹ̀lú ohun tí ò ní mú dídùn lọ títí tẹ́lẹ̀ pé yóò jẹ́ pé èèyàn kà á gbàdé pé òtọ́ lọ́ba fún yàn náà lè yóò fi kan nǹkan yẹn so èèyàn wà máa wò pé nǹkan tó yàn dẹ́ ń ṣe iná o ẹ̀ṣẹ̀ ni o èèyàn máa tọrọ àforíjì níwájú ọlọ́run ọba so títí tí ìgbà yẹn wà nítorí ẹ̀ kọ́ yẹ pé yóò wá di ìjà téèyàn wà dùn abáyọ̀ ṣe wá máa jà òun dáhà dé abẹ́ ṣe pátá yányá èèyàn máa ń ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni so yóò tún wá máa ṣàdúrà yìí pé òbí mi náà ọlọ́run jẹ́ wọ́n gbọ́ kínní yìí so àwọn kan téèyàn máa fi ṣe dáwà nìyẹn kì í bí àwọn kan máa bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú jà ọba àwọn abáwọn yẹn jà so ó kọ́ ṣe sùúrù náà pẹ̀lú nǹkan tó bá fẹ́ ṣe bá fẹ́ pírísẹ́ǹtì nǹkan ó ṣe sùúrù so èèyàn níbi dá wàhálà alẹ́ láàrin bàbá àtọmọ so èèyàn jẹ́ kí sùúrù ó wà bẹ́ẹ̀ wọn nǹkan tó yẹn ń ṣe èèyàn mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni èèyàn dẹ̀ mọ̀ àforíjì níwájú ọlọ́run wa tẹ́ bá yẹ lágbára àti lè sọ fún bí èèyàn èèyàn ṣàlàyé fún wọn pé mo ti gbọ́ wàásì tí wọ́n sọ pé nǹkan tá à ń ṣe yìí kò bẹ́ẹ̀ kan dáa tẹ́ bá dẹ́kọ̀ dáa tá a bá lè rí ọkùnrin kan tí wọ́n bá yín já tí wọ́n bá yín ka kùránì yẹn fún àwọn èèyàn kò bá dá wọn kò lẹ́nu kankan náà tó ń gbọ́ wá sí tó wà lẹ́lẹ̀ tàbí náà tó wà ní àdúgbò tó kí wọ́n lè rí tó ẹgbẹ́ òde rẹ̀ pè wọ́n láti ṣe pé wọ́n bá wọn sọ ilé kí ọlọ́mà kò fi ẹ̀sìn rẹ̀ yẹ ní kọ̀ọ̀kan wa. lẹ́yìn kí obìnrin kí ọmọ bá obìnrin sọ̀rọ̀ kí ó má dáhùn àṣejù ní ilé ìfún obìnrin so kó wà nulẹ̀ kí wọ́n máa kanlẹ̀kùn ìsàmàlẹ̀kùn kó máa dókun so eléyìí ò nǹkan tí ó dáa rárá àwọn tó ń jẹ́ ìyàwó anamisa salam wọ́n ń sọ̀rọ̀ àwọn obìnrin wọ́n ń béèrè question níwájú ànábì àwọn obìnrin wọ́n ń bá àwọn àlífà àwọn kòlàfà mùsùlùmí wọ́n ń bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà àwọn àtọ́bìnrin wọ́n jọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn kó má di ohun kó má ṣe nǹkan kan ní wọ́n sọ so olóbi jẹ́ pé àwọn tó bá ń sin ẹ̀sìn pẹ̀lú jáàlù pẹ̀lú àìmọ̀kan wọ́n sábà kọjá àlájù so obìnrin wọn ni kó má sọ̀rọ̀ rárá so kó bẹ́ẹ̀ gbé ìgbà tó yẹ kó sọ̀rọ̀ ni ó sọ̀rọ̀ so kèrè pé ọkàn á máa sọ̀rọ̀ ẹni a ò gbé ní kó máa dáhìn àwọn ọkùnrin kó máa kàn máa ṣàwádà kó tẹ́rọ̀ ọ̀lẹ́ kó ṣe kíní kan wọn fẹ́ bá ara kó máa jẹ́ tó ṣe pé yóò máa sọ̀rọ̀ ní àsìkò tó yẹ kí ó sọ̀rọ̀ so eléyìí tí wọ́n ń ṣe yìí wọn ò rí ìkọ́ṣẹ́ kankan láti ibì kankan. kí ni ìdájọ́ ẹni tó ṣe pé ó jẹ àwẹ̀ tí ò tí san tí àwẹ̀ fi dé nítorí pé ó ń tọ́mọ lọ́wọ́ àwọn tí wọ́n bù ní àwẹ̀ òun náà ni ẹni pé ó ní oyún so àti títọ́mọ lọ́wọ́ yìí mímọ́ bó ti nítumọ̀ lọ sí sísun àwọn tó yẹ pé ẹyẹ fún ọmọ lọ́yàn ni so tó dẹ̀ ń bẹ̀rù lórí ọmọ rẹ̀ ẹni tó yẹ fún ọmọ lọ́yàn àti ẹni tó pé ó ní oyún so tó ń bẹ̀rù lórí ọmọ tó ń bẹ̀rù lórí ọmọ àbó náà ń bẹ̀rù lórí ara rẹ̀ pé ọmọ yẹn ń jẹ ọyànrún tẹ́gbó lè kó bá òun so àbẹ̀wò tó ń bẹ̀rù lórí ara rẹ̀ àbẹ̀wò bẹ̀rù lórí oyún inú rẹ̀ so ń bẹ̀rù pé kóyún ọmọ wà lẹ́yìn àbẹ̀wò bẹ̀rù lórí ara rẹ̀ pé tó wọn bá jẹun ò lè faint so látara bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò fi àwẹ̀ lẹ̀ yóò ṣe fídíà ni yóò fún àwọn aláìní yóò fún wọn lóúnjẹ tí ó yó wọn àwẹ̀ kan aláìní kan yóò fún lóúnjẹ tí ó yó so bí ó ti máa ṣe ní eléyìí àwọn afáàní pé kìí ṣe dandan fún ẹgbẹ́ kó gba àwẹ̀ padà so irú ẹni bẹ́ẹ̀ àti ọ̀pẹ́ ó àwẹ̀ sọ́rùn so irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ kó bá ń tọ́mọ lọ́bẹ̀ dẹ́gbẹ́ dẹ́gbẹ́ ọmọ rẹ̀ ò fún ní wàhálà kò ní bẹ̀rù kankan àwọn fáwọn olùdókòwò àṣọ dẹ́gbẹ́ kò bá ní bẹ̀rù gbàgbẹ́ ẹni dẹ́gbẹ́ káwé tó dé ọmọ yẹn gan ti kọjá bí ọmọ bí bí ó ti súnmọ́ bí ọdún kan kọjá lọ tẹ́gbẹ́ wọn bá nǹkan ti ń jẹ wọ́n ti ń fún ní àwọn nǹkan mímọ̀ so eléyìí ò rẹ kó obìnrin ọjẹ́ nǹkan tó pé yóò máa bẹ̀rù ìrẹ́ni bẹ́ẹ̀ ó lè tún jẹ́ pé kó jẹ́ pé yóò gba àwẹ̀ tí ó bá wá lè gba àwẹ̀ yẹn kó san àwẹ̀ yẹn padà ní ẹ̀yìn rọ̀mọ̀dọ́n so tó bá tó bá wá san táwọn ẹ̀mí fi dé kò sí nǹkan tó bẹ́ẹ̀ ṣe sí náà ju pé yóò gba àwẹ̀ tó wà lẹ́lẹ́ yìí yóò padà wá san títí yẹn náà ni ìbẹ̀rẹ̀ pé àwọn apá kan sọ pé kó tún máa ṣe fídíà kó tún máa padà wá gbàwẹ̀ yẹn fídíà ti ń ṣe inú rọ̀mọ̀dọ́n àwọn gbà pé yóò máa fi so wàlá àlàm ẹni tó yẹ pé ó ti dùnà táàdì sọ wípé lásìkò tó ń ṣe ìsìnà lọ́wọ́ yẹn pé má ni máa kúrò lára wọn tí má yẹn bá dẹ̀ ti kúrò tó wá jẹ́ pé ìgbà tó ń ṣe lọ́wọ́ yẹn wá kú sí orí ìsìnà àti gbọ́n kí ìsìnà pé nígbà tó bá ṣe ìsìnà lọ́wọ́ yẹn kó rà wọ́n tí ìmọ̀ dẹ̀ ti kúrò lára yẹn so that hadith yẹn ọkọ so hadith náà sọ hadith tó wà ní bẹ̀tẹ̀ agbọ́dọ̀ máa gbàgbọ́ yé hadith yẹn ọ̀lẹ́kànlẹ́ gbàgbọ́ mi ní hadith yìí mo ti gbọ́ yé báyẹn ó ẹ tó bá ní imán kò lè lọ ṣe zina nínú ọbẹ̀ sọ̀rọ̀ ayé gangan nìyẹn imán ò lè tìyàn débi zina ẹ̀rí ẹni sẹ́n imán yẹn ló yẹ kúrò bẹ́ẹ̀ àlè imán yẹn zid wà yẹn kò so imán yẹn ló lọ ọ̀lẹ̀ yóò kù kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n ti wálẹ̀ ló yẹ kó lọ kó sínú zina yẹn so èṣù ti gba gbogbo imán yẹn wá jẹ́ kó wálẹ̀ ó tẹ lọ́ọ̀lẹ̀ lẹ̀ so ló yẹ kó bọ́ sínú imán yẹn kéèké tó bá kú sórí ibẹ̀ tó bá kú sórí ibẹ̀ yóò jẹ́ àwọn ajú ọlọ́run ọba ẹ̀dọ́ bá láwọn so wá dé lọ́dún bá kú sórí ibẹ̀ kò sí èméjì náà pé yóò kọ́ wọ nánà tó gbé mọ́ni ẹ ti rọrọ rẹ pípa ẹgbẹ́ ọ̀tún bá díẹ̀ tó ẹgbẹ́ wọ àdìjẹ́ náà tẹ́kọ̀ bá ní miskọ́lù zara ti nílẹ̀ ìmọ̀ tó wà ní ìgbésẹ̀. àṣẹ àlọ́ láyé láyé láyé àdásítẹ́ burúkú àwọn àtúbílẹ̀.